الذي خلق وهدى والصلاة والسلام على من بلغ الرسالة بالهدى نبينا محمد وعلى آله وصحابته الذين كانوا على المدى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقل رب زدني علما يا معلم آدم وإبراهيم علمنا ويا مفاهم سليمان فهمنا اللهم أيدنا إلى صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أدوكني يدولون وباو وباتي أدوى tó wá júwe ọ̀nà fún wa lérí alikitaabu wa sunna lẹ́yìn méjèèjì yẹn kò sọ́nà mi ma bí fahmi salafil umma ẹni àyà bí hadith tàbá fẹ́ tún a wà lọ lè gbọ́ ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jòkóta nàbí sallallahu alaihi wasallam abúláàbù Abbas abúláàbù Mas'ud Mu'adh bin Jabal nítorí wọn bá túnú kéwú ẹni bá ń tún àdádálẹ̀ ní dálẹ́nu ẹ̀sìn لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله تباتي موترا القرآن تباتي في يجور لين القرآن قسيما نميما وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم تبامو حديث النبي تي a fi ṣàlàyé ọ̀rọ̀ fún ni tá a fi ṣe ẹ̀rí tẹ̀yàn tí wọ́n lò wọ́n gbọ́ àbọ̀wọ̀n wọ́n ní kò síbi tí ó ti rí mọ̀nà lẹ́yìn yẹn. وشر الأمور محدثاتها gbogbo ètí wọn bá ti dálẹ̀ nínú ẹ̀sìn tí wọ́n kì bọ̀bẹ̀ tí ò sí lásìkò ànábì a ní tẹ̀sán yìí ẹmú sábà kan tó ṣe wá wọn wá rí múlẹ̀ àdádálẹ̀ pè àdádálẹ̀ anoni èyàn máa ń pọ̀ mbẹ́ o anu sí ní inú nání yóò darí ẹni tí ó wà mbẹ́ inú nání darí mo bẹ lọ́n ní kọ̀ọ̀kan wa kọ́ lọ́mọ́sí wa nírọ̀lẹ́yìn alhamdulilayi. òun náà ni àtìjàníyàtú wa aqaiduhum àtìjàníyàtú wa aqaiduhum níta fẹ́ gbéyàwó nírọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tí ń panilẹ́kún ni o ọ̀rọ̀ tí ń gba omi lójú nítorí. ẹni tí ń bá ń katira tí ń sì ń ka ìtàn àwọn ẹni rẹ tí wọ́n ti lọ yọ mọ̀ pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kìí sí ọ̀rọ̀ tó yẹ ká mú fúfú yẹ láwùjọ wa ó náà lọ́rọ̀ àwọn ìjọ tí wọ́n ń ṣẹ̀sìn tí wọ́n ń pera wọn ní tìjàníyà ìran kan ni wọ́n nínú àwọn ìran tí wọ́n ń ṣẹ̀sìn ẹ̀sìn tí wọ́n ń ṣe yìí jàmáà. wọ́n fẹ́ fi wójú rí ọlọ́run àmọ́ tí ò jẹ́ kí wọ́n padà láṣeyọrí òun náà ni pé wọn ò gbé ẹ̀sìn wọn lérí àlìkìtàbù wa sunna àwọn náà máa ń sọ ọ́ tí wọ́n máa sọ pé àfa àwọn sọ pé wazinu kalami bílíkìtàbù wa sunna ọ̀rọ̀ tí ń bá sọ ẹ̀wọ̀n owó pẹ̀lú alukọ̀ránì àti sunna èyí tó bá bá mú bẹ̀ ẹgbàá èyí tí ò bá bá mú ẹjùnú. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí ni tíra tí wọ́n ń pè ní jawahirul ma'ani wa bulugul amani fi faydi sayyidi abil abbas at radiyallahu anhu gbogbo tijani àgbáyé tíra tó tóbi dunu tíra wọn. mo ti ní rí àwa àti súnná nígbà mo wá fẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀ mo tún wá lọ lè rà mí ní jẹta ọ̀nà ẹ̀ rí pé tuntun ni àbọ̀n kámẹ́rà ẹ̀fi kìíní ilẹ̀ jawairul maani wa bulugul amani fi faidi sayyidi abil abbas tijani aliyu arazim ọgbà ọmọ kéwu sẹ́wù Tìjání lọ́kọ́ ó ní gbogbo tóun sọ mbẹ ní tá a fa àwọn Amadu Tìjání tó pè kọ fún ìlòun kọ bẹ àti ní táwọn rí láyé nínú ìṣesí rẹ. sẹ́ẹ̀rí tẹ́lá ilé alukur'an al-karim òun ni wé gbogbo mùsùlùmí tábà tí wọ́n lọ́sìn àwọn àwa wo tó wà nínú Qur'an àmà wo tó wà nínú jawahirul ma'ani. jìbìrìlù òun lọ sọ eléyìí kalẹ̀ fún ànábì sẹ́ẹ̀rí eléyìí láì ní bu ẹnu àlìjáná lọ́sọ̀ kalẹ̀ fún àwọn tí wọ́n ní. alìbádà àwọn Tìjání àfẹ́sìn lọ ni àwọn bàbá mi nínú wọn sì lánìyàn dáadáa báwọn fẹ́ sin lọ́hùn wọn bá ti wá jẹ́ kí ẹ̀sìn wọn mọ lérí àríkánù Islam tí gbogbo wa ti mọ̀ wọn bá sì sinmi àmọ́ bí wàhálà ti dé ni pé àtúrùkùlù mùsùlùmọ́sọ́rọ̀dá àwọn ojú ọ̀nà tá a máa ń gbàdé ni ọlọ́run tí wọ́n ímpọ́ọ̀tù wọlé láti Cairo láti Fars láti Morocco Algeria Jazair Sudan gbogbo àwọn ìlànà àjọsìn yìí ló ti lúpọ̀ pẹ̀lú ẹ̀sìn Yahudi àtẹ̀sìn Nasara nígbà táwọn yẹn gba islam gbogbo àdìọ́kàn wọn nínú yahudi àti nasara wọn ò júlẹ̀ wọn wá lu mọ́ ẹ̀sìn tí wọ́n gbà wọn wá fi dá ojú ọ̀nà lẹ̀ láti fi súnmọ́ ọlọ́run sẹ́rí ìbádà kò sẹ́nìkan tó jiyàn ìpín torí ẹ̀ lọ́lọ́run ṣiṣẹ́ kínní ló ṣe dá wa. wa kulluna makhluqun li ibadatil khaliq ọlọ́run dá gbogbo àwọn ẹ̀dá láti sin ọlọ́run adẹ́dàá ni lọ́lọ́run fi ní a'udhu billahi minash shaitanir rajim وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́run bá ní adáyìn àti àlìjànú níta dá wọn fún òun náà ni láti máa sin ọlọ́run bá wa torí ẹ̀sìn la ṣe dá wọn nínú èèyàn làwa náà wà àtàwa àti àwọn tìjàníyà èèyàn ní gbogbo wa kò sí màláìkà nù wa ọlọ́run lóun dá wa ká máa sin òun ọlọ́run ní ká máa sinra wa á padà rí nínú àdìọ́kàn wọn pé ẹ̀dá ni wọ́n ń sìn lọ́pọ̀lọpọ̀ ọgbà. aya eléyìí wà nínú Quran 51, one aya fifty six masdaru al-ibada tá a bá fẹ́ mú ìjọsìn àwa mùsùlùmí níbo la ti mú kọ̀dàrú látànà alukur'ani àti sunna nabi muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n ń pè ní hadith èyí tá a bá ti rí nínú alukur'ani tá a rí nínú sunna wọn èé pè é lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kínní ni wọ́n máa ń pè é gbogbo ohun tó o bá fi ń jọ́sìn fọ́lọ́run ìwọ Tìjàní àti wọ́n bá sọ fún ọ pé dákun fún aláya ìtò ń ṣeun fún aládìsí ìtò ń ṣeun tó o wá ń pé kọ̀sáyà kọ̀sádìsí àwọn bàbá ní kẹ́ lọ lè bí o a wàá sọ fún ọ pé àwọn bàbá kọ́lọ́ rán sí wa ọmọ àrísálínà káà káà káà tó wà ń bẹ̀ ń ta ní jama anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní ìwọ illa rahmatan lil alamin àrùn ọkọ máa jẹ́ àánú fún gbogbo àgbáláyé. ẹ̀yọ́ màyá mi ájì tá nábì ṣe gbẹ̀yìn ájì kan náà ni ájì ẹ̀yọ̀ kan náà ló sùn nígbà nábì wá kò lára fa anábì wá ń sọ fún gbogbo àwọn àlùmà nítorí pé anábì ò ní ṣe ájì mìíràn anabi wa ń wọ́ ní gbogbo àwọn mùsùlùmí anabi ní taraktu fikum ma mo fi nǹkan kan kalẹ̀ fún yín ẹ mójútó tẹ́ ẹ bá dì í mú láǹtàdé lò báàdì abàdà ẹ ní sọnù nínú ẹ̀sìn nítorí pé ṣètọ́ ni wọ́n fẹ́ sọ yín nù kitaballah wa sunnati alukur'ani àti sunna nìkan òun náà ní kẹ́ ẹ máa fi darí ẹ̀sìn yín àtàyè yín Imam Muslim lọ́gbọ̀n àdìsí wa àdìsí tọ́lá láàfíà wọ́n lè lè ìbáàdà ti lìkúlẹ̀ ábìrì ṣàrìtọ́n gbogbo ẹni tí ó bá ṣe ìbáàdà tí ó sìn ọlọ́run ọba àwọn àlùfáà wa wọ́n ní májẹ̀mú méjì ló di ẹ̀sìn mú májẹ̀mú méjì ló di ìmú alákọ̀ọ́kọ́ al-ikhlas tó ti fẹ́ sìn ọlọ́run ó ní ikhlas ẹlòmínì ikhlas ní àwọn Tìjàní àti ìwé tọ́jẹ́ pé gbogbo ohun tó mú tó fi lọ lè kó sọ́wọ́ àṣetánì yìí ó fẹ́ sìn lọ́hùn ó fẹ́ sìn náà ẹ̀mí rẹ̀ dáa ó fẹ́ súnmọ́ lọ àmọ́ ó tún wá kan mọ́jẹ̀mú kan òun ni mutaba atu mustapha sallallahu alayhi wa sallam bọ́ọ̀bà ti wá sin ọlọ́run ó lè gbọ́ náà kọ̀rọ̀ àbọ̀nà ẹ̀kúlé wọlé ẹni tá a fi sọ̀gá rẹ̀ náà lọ́kàn lẹ́yìn rẹ̀ òun náà ni muhammad sallam ní ń bá wá ń ṣe náà máa ṣe kí ni ni máa ṣe ọ̀nà tí ń gbà ṣe ọ̀tọ̀ tún ọ̀nà tí ń gbà ṣe yẹn náà ọ̀nà yẹn ni wọ́n náà máa gbà ṣe é láìlá ilẹ̀ láwọn sọ̀rọ̀ mọ̀ pé ànábì ṣe ànábì lẹ́ni tí bá ń ṣe láìlá ilẹ̀ láwọn yọ wà lìjẹ́ náà bí afdọ́lù zikiri láìlá ilẹ̀ lá ìwọ wá fẹ́ máa ṣe tiẹ̀ ẹ wá kóra pọ̀ ẹ wá ń pariwo ẹ wá ti aṣọ lẹ̀ ẹ ń ṣe láìlá ilẹ̀ láwọn olóòótọ́ àmọ́ ọ̀nà tẹ́ gbà ṣe ni ànábì ò ṣe kí ni ànábì ò ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń pè tó pé bídíà bídíà àkèkéyà bídíà tó jẹ́ pé kò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ yín lẹ dálẹ̀ bí kẹ́ ẹ máa pọ̀lọ́wọ́n ba ní yá síjà kàṣíṣù kẹ́ ẹ máa pọ̀lọ́wọ́n ba ní yá jàdìjálù kẹ́ ẹ máa pọ̀lọ́wọ́n ba láwọn ọkọ̀ tọ́lọ́wọ́n sọ̀rẹ̀ kò sí tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́hún àbí bídíà ìdọ̀fíà àbí bídíà bẹ́ẹ̀ ni mòlúdì náà òun náà sí tẹ́lẹ̀ wọ́n hún ni ọ̀dà wọn kiri ni wọ́n ti kọ́pì ẹ̀ bídíà àkìkíyà nìyẹn tìjáníyà ń ṣe bídíà ẹ tọ́jẹ́ àkìkíyà yìí lásọ tí wọ́n tẹ́ nígbà wọ́n ń ṣe kùbùrà àti àìlálà sọ́ábà kan ò ti aṣọ rí tí wọ́n fẹ́ ṣe àìlálà bídíà àkìkíyà ní ẹ̀yin lè mú wá àgọ́rí gbogbo tí làlá tí wà rí mẹ́ bídíà ìdọ̀fíyà òun náà ni kálá ń ṣe nǹkan tó nípìnlẹ̀ ní ẹ̀sìn àmọ́ náà ń gbà ṣe ọ̀nà yẹn kí ọlọ́run bá ní ká ṣe kí ni ká fi ṣe anabi yìí máa sọ pé sọlú kàmáàrà ètùmú ní òsọlì irun pọ̀ o àmọ́ bẹ́ẹ̀ ṣe dídé mi kì í ni gẹ́lẹ́ ni kẹ́sẹ́ kí ni kẹ́kì lè tá a kọ́tọ̀ adé bí mo ṣe ṣe ájì gẹ́lẹ́ ni kẹ́sẹ́ ẹ má ṣe ájì tara yín ẹ sì má kírun tara yín ìtànàbí sọ ń ni pé èmi lẹ́ẹ̀ máa wò kọ́ ṣe tẹ́ bá fẹ́ sẹ́sì tìjànìyà ò lè sọ pé n tóun ṣe yẹn òun rí i pé ànábì máa ń jòkó lẹ́yìn ìjọ jimá pẹ̀lú àwọn abákì àti umaru àti ìyàwó afúsọ̀ tí wọ́n ń ṣe láìlà àìlàlà tí wọ́n máa ń pariwo mọ́ṣáláṣí. ọlọ́mọ sábà ní fún wọn mọ̀nà ọlọ́mọ sàlékún mọ̀nà tiwa náà ọlọ́run láàmú lẹ́nu koran ọlọ́run ní kul in kuntum tuhibbuna Allah tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀yin tìjànìyà àti gbogbo àwa mùsùlùmí lápapọ̀ kí ni ọlọ́wọ́n bá ń sọ fún wa ó ní fàtẹ́bìrúnì eré ànábì sọ fún wọn ìpè tí wọ́n bá mọ̀ pé àwọn fẹ́ràn ọlọ́run èmi ni ká máa tẹ̀lé o ìwọ ni ká máa tẹ̀lé o yuhibbukumullah ọlọ́run wà fẹ́ràn yín gan tí n bá ti ń tẹ̀lé ànábì ọlọ́run fẹ́rẹ̀ tí n bá ti ń ṣe súnà ọlọ́run fẹ́rẹ̀ wa yaghfir lakum dhunubakum tí n bá ń tẹ̀lé ànábì ọlọ́run pa gbogbo àṣìṣe rẹ̀ tó ti ṣẹ̀tẹ́lẹ̀ kó tó di súnà ọlọ́run parẹ́ والله غفور رحيم rahim ọlọ́run bá ní aláàánú lòun aláforíjì lòun quran three verse thirty one aya yìí ti kílẹ̀ pé tọ́ba ti jọ́rọ̀ ẹ̀sìn tàlámà kọ́sì jama gbogbo títí yà á ní àwa ń ṣe pátá tí ń padà kà fún yín ànábì ò ṣe é ànábì ò ṣe é àwọn ẹni wọ́n mi nínú ẹ̀sìn wa ẹ rí ìmọ̀ àkọ́ṣe ànábì wa Muhammad yìí òun ní ẹsẹ̀ kejì tí ẹ̀sìn ní tí a máa fi rìn alákọ̀ọ́kọ́ ni ikhlas ẹlẹ́ẹ̀kejì ni mutaba'a tí ikhlas bá da táníyàn da tá a bá fi tẹ̀lé ànábì òun nígbà tá a bá fi tẹ̀lé ànábì tó jẹ́ súnà súnà súnà ni àmọ́ ikhlas ò sí gbogbo súnà tí ń ṣe kò ṣe nítorí ọlọ́run ń ṣe nítorí kárí ni ni òun nígbà àfi kápá méjì papọ̀ láti jẹ́ ahlu sunnati wal jama'a kọ́lọ̀ mọ́sà fún wa méjèèjì ṣe kullu ma la ya'taqiduhu ar-rasulu àwọn sọ fún Tijani alẹ́ ní pé ìtọ́ wà nínú ẹ̀mí rẹ tó ń gbé káàkiri nínú gbàgbọ́ yẹn tọ́ ọba ti rẹ́ẹ̀rí fún un kọ́ránì àti sunna yọ ọ́ kó onú gbàgbọ́ rẹ má pàdé ọlọ́run pẹ̀lú ẹ̀ gbogbo tá anábì ọba ti ṣe nínú ìjọsìn má ṣe o li'anna al-ibadata tawqifiyya so rẹ́sìn wa yìí a máa dúró tí wọ́n fi sọ fún wa ká máa ṣe é nì á dúró a máa retí máa ṣe é máa ṣe ní ọ̀nà méjì ní ó ti wá ayédàkọjọ́ ọ̀dà àtọ̀dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam méjèèjì náà ojú kan náà ni wàlá òtà kan wà láàlẹ́ iná bá àgbàlá àkàwé ọlọ́run ní tí ànábì bá lọ lè sọ̀rọ̀ sí wa lẹ́nu ìta àníkọ́ sọ tó wà bẹ̀rẹ̀ sí sọ láàkàtì náà ò bílí yẹmí á fọwọ́ tún wa gbá mú fún malakọta àná fún bílí wọ́tí á jáka san ọrùn rẹ̀ á jáka san sọ ọrùn rẹ̀ mọ́ ọkàn rẹ̀ á jà bọ́lẹ̀ kọ̀ wá sẹ́nìkan tí ó gbà lẹ̀ lọ́wọ́ ìmì nígbà ọlọ́run sọ báyìí fún anabi muhammad sallam kí ló wá kí ló kì í ṣéwù láyà gbogbo ọ̀nà ṣéwù àti ti lárúbáwá àti yorùbá tó dẹ́ni ó da ojú ọ̀nà tá a yìí lẹ̀ lárúbáwá ni lárúbáwá ni kìí ṣe gbogbo lárúbáwá ló mọ̀nà kìí ṣe gbogbo lárúbáwá ló wà lójú ọ̀nà kìí ṣe gbogbo tíra tí wọ́n bá kọ lárúbáwá òun náà ni tíra tí máa ń sọ̀yàn di ẹni tí wọ́n mọ̀nà ebi lárúbáwá wọn fi kọ̀ yìí tí mo mú lọ́wọ́ yìí sùn ẹni bá kéwọn wá sí ni bá gbé fún kọ́mọ ká kò ní sí sàtà méjì tó fi padì padà pé àwòsùbìlà àwòsùbìlà ọlọ́mọdé amẹ́lẹ́ tíra náà sí yọ mọ wá pé òun ní tíra ńlẹ tíra tó nílé òun àgbọn yẹ wò ṣé tíra tọ́lọ̀ ni àbí tíra ṣètọ́ tí larubawa náà ń sọ larubawa àmín àṣetáni náà ń sọ kí ni ń sọ larubawa. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa turukul ibada ti fil alam al-islam mutanawwi'a ẹ rí Tìjání àjọ kan nínú àwọn ìran ojú ọ̀nà sufi sufi sufi tasawuf ani shashiliya ani naksabandiya ani rufaiya ani badawiya ani ikhlasiya ani kọdiriya ani tijaniya ani gbọ́pọ̀ ojú ọ̀nà ṣetán ẹ pọ̀ nítorí gbogbo wọn wọn kàn jòkólẹ̀ wọn kàn ohun tó wù wọn fẹ́ sùn níta àbálọ́wọ́ àwọn abúlábùnà báàsì tá àbálọ́wọ́ àwọn abúlábùnà sọ́ọ̀dì tá àbálọ́wọ́ àwọn sàábà tí wọ́n ti lọ wọ́n wà ní sufin yẹn pé àwọn Junaid àwọn Sheikh Abdulkadir Jilani afasunna ni wọn àwọn eh, Ibrahim ọmọ adihama àwọn ìyẹn nígbà wọ́n bẹ̀rẹ̀ sufin wọn zuhad wọ́n ń pè wọn wọ́n ń ráyé sani wọ́n wá ń wo aṣọ irun látara pé wọn ò fẹ́ jayé wọ́n fẹ́ máa ṣèbádà púpọ̀ àwọn yẹn ń sin lọ́wọ́n bá nígbà táwọn yẹn kú tábà yìí jẹ̀mọ́ bí àwọn tàwí ìṣèdèrè tọ́jà gbogbo tí wọ́n bá ń sọ pátápátá yóò máa takọ àyà Kùránì kọ̀ọ̀kan ọlọ́mọsá fi wá mọ́nà àtàwọn náà sábàbù ìkìtìyà rẹ̀ mọ̀wọ́tọ́ kí ló dé tí a gbé tọ́pìkì wa kì í ṣe láti wá fi takò jọ kan àbí láti wá fi ṣe ẹ̀tanú fún jọ kan àbí láti wá fi bú jọ kan a gbé wá láti wá tàmọ́lẹ̀ sí kí là ń ṣe alákọ̀ọ́kọ́ lìtẹ̀mbí ìlìgàfìlì gbogbo àwọn tó jẹ́ pé wọ́lọ́ọ̀hì wọ́n fẹ́ sin lọ́hùn wọ́n kàn há sọ́wọ́ àwọn táwí afẹ́ táwọn jí ìpèbìtẹ̀ hasi ni ẹ̀lẹ́ kú mbẹ́ tóra wọn náà ti kú mbẹ́ lẹ́yìn náà ìta alimil jahilin àtàwọn míì tọ́jẹ́ pé wọ́n máa kéwú àwọn èyí sáláì máa kan àmọ́ òdi tíra ni wọ́n tún fún wọn wọ́n fi tẹ̀gú ilé ìlú wàsílà sí àmọ́ gbogbo àwọn àfa àwọn ní ìtumọ̀ ẹni pé kéèyàn máa fi ṣe eré sakasọ láàrin wa àtọ́lọ́n nígbà tí wọ́n tún fóun wọ́n bá ní máa fi àwọn ṣéwù sáàrin wa àtọ́lọ́n èyí tó fi pe ọlọ́run máa pe àwọn ṣéwù tí ọba ti ń pè wọ́n wọ́n máa bọ́ sọ ẹwọ bá ń ṣe tó wáyà àwọn yẹn kéwú ìmí kéwú nu wọn gan o ìmí malarubawa tó gbọ́ra ìmí halifiya halifiya ìmí maliki màkọ́mọ́tò làrírí kọ́lá ìmí halukurani jama ẹni ó dá ojú ọ̀nà yìí lẹ̀ ọ́ halukurani amadu ọmọ tijani amadu tijani ọmọ aráàlú tijani eh, eh, ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọ́ ló má jẹ́ sọnù kò sẹ́ńtálì jàn náà ó lè kọlù ó lè kọlù ẹni tí ò kéwú ó lè kọlù tó kéwú náà ẹlẹ́ẹ̀kẹta láti tọ́ yín sọ́nà pé tá a bá gba àkàrà láwọn ọmọ a máa ń fi súwìtì rọ́pò ní tá a bá sọ fún yín pé ẹ má ṣe yẹ má ṣe yín má a wà darí yín lọ bí èyí tẹ́ máa ṣe tọ́jẹ́ pé yóò ní ìbámu pẹ̀lú àlìkìtàbù àti súnà tẹ́wàá ti bẹ̀ ṣe rere tí gbogbo àtàjọ wa pàdé lálìjánà afẹ́fà yín sálìjánà ni o gbogbo òjò tá a bá ń pèsè àkèésí wàláì àlìjánà rẹ̀ là ń lù nítorí pé láyé ṣètòwì lẹ́dínà yàlámùnà wà lẹ́dínà yàlámùnà kọ́lọ̀ sàlékún máa wa ẹni tí ó nímọ̀ àtẹni tí ò nímọ̀ àwọn èsì bákan náà jẹ máa ẹni tí ń katira àtẹni tí ó kà àwọn èsì náà ẹni tí ń jòkó táwọn afa àtẹni tí ó jòkó táwọn afa they are not equal. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anabi wa muhammad sallam anabi pariwo anabi ni tó ṣẹlẹ̀ lẹ́yìn mi ti bá lọ tán iftaraqatil yahudu ala ihda anabi ni àwọn yahudi wọn pín sí seventy one wọ́pútàrà kọ́tìn nasara alásìntẹ́yìn wa sab'ina fúrkà àwọn tó jẹ́ àwọn nasara àwọn kiriyó àwọn pín sí seventy two ẹbẹ́ yìí náà rí wọn bí wọ́n ṣe pọ̀ tó wọ́n ti tẹ̀fẹ́tẹ́rì kò mọ̀ tí alásàlásìn wa sab'ina fúrkà anabi láwọn ọjọ́ tèmi náà ṣètọ́ ni ó pín àwọn náà àwọn náà ó pín sí seventy three kulluha fin nar arábìnrin gbogbo wọn pátá ni wọn tọ́ náà lọ́hùn o illa wahida àfijọ́ kan nínú àwọn seventy three qila man hiya ya rasulallah àwọn sábà ara wọn bò máa sọ bí wọn náà ṣe ń gbọ́ yẹn ibi kọ́lọ́ mọ́sá fèmí àti ẹ̀sùn àwọn ẹyọ kan yẹn àwọn sábà ní ẹ̀rí ànábì àwọn àwo ní ẹyọ kan yẹn ìjúwe fún wa káde darapọ̀ mọ́ wọn ànábì ní man kana ala mithli ma ana alayhi wa ashabi. gbogbo àwọn tí wọn bá ń bẹ lójú ọ̀nà èmi ànábì àtòjú ọ̀nà àwọn sàábà mi òun náà ni wọ́n ń pè ní ihdina siratal mustaqim ojú ọ̀nà siratal mustaqim tá à ń tọrọ ojú ọ̀nà ànábì àtàwọn sàábà ni àtàwọn ànábì ọlọ́run gbogbo títí ìyá níyà ń ṣe kò lè mú sàábà gbogbo títí ìyá níyà ń ṣe nínú ìjọsìn kò lè sọ fún wa gbogbo di àtijọ́ níyà ń ṣe kò gbọ́dọ̀ sọ fún wa pé bóun ṣe ṣe yà nábì ṣe bẹ́ẹ̀ ìsinilọ́nà gbáà ni wọ́n pè ń tìjà níyà kọ́lọ̀ mọ́sàbá ni fi wọ́n mọ̀nà anábì láwọn tí ò ní wọ ná oye àwọn náà ni àwọn tó jẹ́ pé wọ́n bẹ lérí ibi mi anábì ṣe wà báyìí ìròrí mi ni wọ́n ní ìlànà ìjọsìn mi wọ́n ń tẹ̀lé bí n ṣe ń sẹ̀sìn wọ́n ń ṣe ẹ jẹ́ wá wo ìjọsìn anábì pẹ̀lú ìjọsìn àwọn tìjàníyà àtìjàníyà àwọn wọn pè bẹ́ẹ̀ ojú ọ̀nà kan ni wọ́n jọ kan nínú àwọn ojú ọ̀nà tasawuf àwọn sufi ṣé wàá rí àwọn táwí wọ́n fẹ́ra wọ́n ti ṣí àfa àti wọ́n pè ní ahmadu atijani àfa àwọn náà ṣẹ́rí ahmadu atijani táwí wọ́n bí ní one thousand one hundred and fifty years lẹ́yìn ìgbà tá anábì ṣe jíra lọ Madina ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn-ún kan àtàdọ́ta ṣàǹgbọ́nà jí ṣàǹgbọ́nà jí sáwọn sàábà one thousand one hundred fifty years lẹ́yìn ìjìra nílùú kan tí wọ́n ń pè ní ayélujáde ní Algeria Jazair ìlú náà wọ́n dàgbà sí wọ́n kéwú wọ́n ní padà wọ́n ha odidi Quran ah, ọlọ́run àti kí wọ́n ha Quran ní nǹkan tí ìtàn síbẹ̀ ọlọ́run wọ́n àwọn àtàn ha Quran ní ọlọ́run wọ́n jẹ́ wọ́n ti Quran ní tó tọ́ kéèyàn ha Quran ní èsì òtí ìtàn síbẹ̀ o ó kú ìmánì o ó sì kú kíni àgbọ́yé tọ́wọ́ àpẹ ọmọ rẹ ti hádàdì kùránì tí ò ní mọ nǹkan kan ní ẹ̀sìn méjèèjì ọmọ lọ pẹ̀lú ara wọn ni o wọ́n ní àfa iṣu ṣe wàhálà lérí mímọ̀ púpọ̀ wọ́n lè kí wọ́n kà máa ṣẹ̀ríà nígbà ọ̀yà wọn fẹ́ sin lọ́hùn wọ́n wá jáde lù wọ́n wá wá àwọn àfa àǹsúfì nígbà ebi nǹkan ti dàrú nù o nígbà wọn fẹ́ sin lọ́hùn àwọn afúnṣúfì ni wọ́n wá lọ lè bá nípa ẹ̀tọ́ wa sọ́nà wọ́n ní àwọn afúnṣúfì tán lè bá wọn pọ̀ gan tí ì lè dárúkọ wọn tán wọ́n wá padà parí ìrìn àjò wọn sọ́dọ̀ bàbá kan tán pè ní Abu Soyfun Abu Soyfun wọ́n ní bí ni wọ́n wà tí wọ́n ti ń ṣe ìbáàdà gbogbo ọ̀ràn tàríkà tàríkà tàríkà ni wọ́n ṣe o wọ́n wá dọ́dọ̀ bàbá Soyfun yìí wọ́n ṣe tàríkà Soyfun náà bàbá Soyfun níbẹ̀ ni wọ́n ti wá sọ pé wọ́n ní wọ́n rò àwọn àfáà sunna wọ́n ní wọ́n rò pé ibẹ̀ ni ọlọ́run ọba àlá ó fi wá sínà fún wọn yìí pé ìwọ Ahmadu yìí wàá fọ náà lójú ọ̀nà tiẹ̀ náà tí ọ máa rìn tí ó yàtọ̀ sí gbogbo ojú ọ̀nà tí òun ti ń bá bọ̀ tẹ́lẹ̀ wọ́n ní wọ́n wá rí ànábì nífẹ̀ẹ́ tètè ànábì wa bá wọn báyìí àwọn àbá ní bóun ni wọ́n ti mọ̀ bá ànábì ṣé wọ́n rà ànábì rí tẹ́lẹ̀ ẹni tẹ́yìn ò rí rí ọtí àwọn àbá wa súnà wọ́n ní àbá Ahmadu ní òun rà ànábì báyìí nífẹ̀ẹ́ tètè ànábì sì wá ń sọ fún un pé ìwọ Ahmadu mo ti yọ̀ǹda tọ̀ríkà tuntun mi fún ọ àti wúrìdì tuntun gbogbo àwọn tọ̀ríkà tó wà lọ́wọ́ rẹ̀ lọ́lẹ̀ jù dànù lọ́lẹ̀ ó dálẹ̀ wọn ò sí lójú ọ̀nà eléyìí gangan ni tọ̀ríkà tó gbó tó jiná eléyìí ni tọ̀ríkà tó jiná wọ́n ní ọdún yẹn ó one thousand one hundred ninety six years lẹ́yìn ìjìrá wọ́n di ọmọ ọdún forty six years nígbà yẹn ní àṣetánì yẹn yọ sí wọn tí wọ́n ń pè ní anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ẹ dákun anabi yọ sọ́kàn náà àwọn sábà ta ló wá tó àwọn yẹn ẹgbẹ́ tó lábùbá kiri rà nábìrì ń fètètè ntí ó ṣẹlẹ̀ sáwọn ara àwọn sàábà àfọwọ́lì wo ni wàá ṣẹlẹ̀ sí àwọn afọ alẹ́ jẹun lórí kìí sàn nábì ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa níbi ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí máa polongo pé wọ́n fáwọn ní sèkìfàrò àti láìláìláìláì àti àsọ̀láàtì níbo tó yá ànábì tó yọ sáwọn anabi wa ní lórí gbogbo àwọn sàlátù tó ń ṣe yẹn fi gbogbo ẹ lẹ sàlátù lè fàtì ni ọ máa fi lé àwọn àjọ ọ̀rọ̀ lẹ́nu sàlátù lè fàtì yìí òun ni àsàlátù ti ọ̀dà jù àtọ̀ríkọ̀tù lẹ́sàtì ìbádàtúhà mọ̀bùníyàtàn alẹ́ kìtàbí wà súnà sẹ́ẹ̀rí ojú ọ̀nà yìí wọn ò gbé e lérí tó wà lákọọ́lẹ̀ àsàlátù tó wà ní àkọọ́lẹ̀ síbámọ́ sàlátù ibrahimiya àtàwọn àsàlátù mìíràn tọ̀ ṣe rí nígbà tí bàbá yìí wá bẹ̀rẹ̀ sí polongo àwọn èso àlìjànúbù wọn á bẹ̀rẹ̀ sí fọnrere igbó ojú ọ̀nà kan ti dé sí o tọ̀rí kàtìjà níyà ni o bẹ́yìn bá fẹ́ mọ̀nà tó fẹ́ súnmọ́ lọ́wọ́n bá òun ni kọ́ wá ṣe o mà yòrí ní iná ìlàlẹ̀ àmà ni ẹni bá fẹ́ rí gbogbo tí wọ́n láyà tọ̀run yà á ti mi ń bá bí tìjà ni tọ̀rí kàtìjà ni kọ́ wá ṣe kí ni kọ́ wá ṣe o àwọn àjẹnú ìbẹ̀rẹ̀ sí fọnrere káàkiri wọ́n ní wọ́n fi wá dé Garib Africa West Africa tí wọ́n fi wá dé Sudan tí wọ́n dé Morocco tí wọ́n dé gbogbo àwọn ìlú Africa Sudan Ghana eh, Senegal kan tó wá kó bá àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ń bí torí wọ́n kó bá wọn ni àwọn tó ti kú ni wọ́n ń sìn ọlọ́run lọ́mọ bọ́lá wọn sì sọ̀rọ̀ èèyàn màyà mi nílẹ̀ Islam lórí tí màá padà sàlàyé tí wọ́n ń sinú Tìjàníyà gbogbo yẹn lẹ́ka wọlé rí pé ah hey àná ọlọ́run ló kù fáwọn bàbá yẹn àwa tá a ti jáde láyé inú tìjà níyàmú kí n kú eríire tọ́lọ̀ bá ní ọgbọ́ tó sì lò ó nítorí ń ka àwọn kankan fún ọ̀sìn tó pé kọ́dà ọgbọ́ mi rí nínú tàríkà ó sì wà nù tíra jáwọ́ láti jawahirul ma'ani wa bulugul amani. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa akidatun fillah àdìọ́kan àwọn tìjà níyà nípa ọlọ́run ìwọ tìjà níyà máa gbọ́ kọ́ wa lọ lè mú ànábì kan wá náà ànábì ọlọ́run tó sọrú ẹ̀ àtọ̀kan náà àwọn sàhábà tó gbọ́rú ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àkídà wọn ni àkídà tí wọ́n ní sọ́lọ́n èrò wọn sọ́lọ́n ìròrí wọn nípa ọlọ́run ìmánì wọn sọ́lọ́n alákọ̀ọ́kọ́ mẹ́ni pé wahdatul wujudi wàlfànà wàlhulul gbogbo tàríkà tìjàníyà afẹ́tọ́bàtẹ̀ jọyìn tí kàn ṣe wà sífà lásán tóun kàn darapọ̀ mọ́ ọjọ́ jimá láyéláńgá ìlàlá láyéláńgá nìkan àmọ́ sẹ́rí àwọn tí wọ́n ti wọnú tìjàníyà tí wọ́n ń ṣe tààrà àwọn tá a wí yìí wọ́n ní kò sí èyí tí ọmọ jẹ́ Tìjàníyà àfikọ́ láti dẹ̀ òun náà ni wahdatul wujud wọ́n gbà pé gbogbo ń tà ń bá ń rí ara Allah ló ti jáde Allah náà ni gbogbo kan yẹn. maana hada indam anna kulla li khalaiq huwa wọ́n ní gbogbo ń tọ́lọ́run ti dá pátá àtẹ̀yẹ́tàrí àtẹ̀yẹ́tàrí ọlọ́run gangan fúnra rẹ̀ òun ló bù nínú ara rẹ̀ lọ́wọ́ sọ di nǹkan òun tába ṣe bù nǹkan nínú ara yẹn ara pàṣẹ ara ẹni náà ni nígbà tó ti jẹ́ pé kò sí nǹkan kan tẹ́lẹ̀ ọlọ́run nìkan ló ọlọ́run nǹkan kan wà ń bẹ wọ́n ní ẹni ń bẹ yẹn látara ọlọ́run ló ti jáde ọlọ́run sì ní innama amruhu idha arada ọlọ́run láṣẹ mi tí n bá ti fẹ́ ṣe kankan ayé yẹ kú lọ́la ó kún fọyà kún ọ̀rọ̀ ní sọ ọyá sámà máa bẹ ọyá ilẹ̀ máa bẹ yóò sì máa jẹlẹ̀. láfàrìkọ̀ bẹ́ẹ̀ nàlẹ́ khaliq wal makhluq àwọn Tìjàníyà nígbàgbọ́ wípé kò sí yàtọ̀ láàrin ọlọ́run àtàwọn ẹ̀dá nǹkan kan náà ni wá eléyìí wọ́n máa ń ronú débẹ̀ ni tẹ́yìn bá gbọ́ sáwí tán lẹ́yìn ìgbà yẹn wọ́n wà fún ní àdúrà kan máa lọ lè ṣe wọ́n làá wọ́n lè wọ́n lè sàrádìlì fati wọn ni kò máa wá sẹ́yìn dùn náà káàkiri ní tí wọ́n fẹ́ kọ́ mọ̀ ni pé kọ́ lè ronú nípa ọlọ́run wal awwal wal akhir wal zahir wal batin tó bá wá dé òní wọ́n ń pè ní tẹ́rìbíyà wọ́n fẹ́ rọ̀bà kọ́líbù rẹ̀ kò lè mọ ọlọ́run gangan léyìí tá ànábì òfin àwọn sàábà tóní tó wọ́n bá ti wá dé tí wọ́n bá ní kí lè léyìí tó bá ní fóònù wọ́n ní kó padà lọ sílé kó lè ṣe wàhálà kó lè ṣe àdúrà fún ogójì ọjọ́ mìíràn bọ́bá tó lé tí ó ní padà dé sẹ́wọ̀n ní kílé léyìí tọ́ba ní agbájá sẹ́wọ̀n ní ah, eléyìí ti mọ̀nà láti jọ yìí kí ló wá ń ṣe. níjọba wa dé tó ní Allah agbádá mi Allah fóònù Allah igi Allah irin Allah òkúta Allah omi Allah ìgbẹ́ Allah ìtọ̀ Allah ṣé yóò ṣe yí wà ní jẹ́nà kéèyàn ní gbogbo tọ́lọ̀ ń bá dá pátá ọlọ́run náà ọ̀kan náà wọn wọn ò lè jiyàn ẹ̀jẹ̀ mọ́ ọdún bíi méjìdínlógún lèmi fi ṣe méjìdínlógún eighteen years wọn ò lè jiyàn ẹ̀ alùpàdékà tí wọn bá jiyàn rẹ̀ ó jẹ́ àpàdé lẹ́ẹ̀ máa tẹ̀lé ká má ṣe lálágbólé lójú táyé tí gbogbo sátáláìtì ayọ́gbé kọ́ wá jiyàn pé lè yóò sínú àkídà wọn ẹ lè yọ ọ́ kó nù àkídà yín kẹ́ lẹ́sìn. ọ̀kan nu wọn ó ní alàbùdù rọ̀bù abu àbùdù ni ó ní sẹ́ rí ẹrú òun náà lọ́lọ́ ọlọ́run náà lẹ́rú yálà ìtàṣẹ́ ẹ̀rí mánìlímù kẹlẹ́ ó ní orin mi yìí ọyẹ kẹgbọ́ yìí dáadáa wákàtí ń dá yìí ó ní tani wá ń pè ní tani ń pààyàn láṣẹ ọlọ́run kọ́ ọlọ́run láṣẹ ọlọ́run ní kọ́ yọ zaka, ọlọ́run ní kọ́ ọlọ́run bá máa kírun ó ní gbogbo yẹn wọn ni ọlọ́mọdé wa létí ọ̀kan nu wọn ní wọn mọ̀lẹ́kẹ́ líbò wà lè khinziru ìlà ìlà ònà ó ní tẹ̀ bá rí ajá àbẹ̀rẹ̀ lẹ́dẹ̀ ìlà ìlà ònà ìlà ìlà òhun ó ní bá rí ẹlẹ́dẹ̀ àbẹ̀rí ajá ó ní aláàní lọ́hún o wàmàlá ìlà rọ̀hìbùn fìlìkẹ́ni sàtìyìn onítàbá sì rí bàbá àlàgbà tí ń lagbó nu ṣọ́ọ̀ṣì gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn ó ní ẹ má rí sá ìdán tí ń ṣeun aláàánà lago tó mú lọ́wọ́ aláàánà ni bàbá àlàgbà tí ń lago. simọ́tò pé tìjà ni ẹ̀ ó túbá kéèyàn ọba wa fún èrò rí káàkiri gbogbo òlu ọ̀kan wọn aláàjì òun ní anamani ahawa wàmani ahawa àná ó ní èmi èmi tẹ̀rí yìí aláàjì yìí mi. ó lè mí náà ní ẹni tá ń nífẹ̀ẹ́ ẹni tá ń náà lè mí rí fáṣọ halalina badana ó lè mí kan náà bí mo ṣe dúró yìí nù mí fàyídà àbùsọ̀rìtà òun tẹ́ bá ti rí ọlọ́run àbùsọ̀rìtà ni èmi lè rí yẹn fàyídà àbùsọ̀rìtà ní àbùsọ̀rìtà òun tẹ́ bá ti wá tí ń rìfà ní pé gbogbo tọ́lọ̀ǹda Allah anabi ayuba ní ń sọ̀rọ̀ eléyìí ni abanabi idawuda abanabi ibrahim ẹmẹ́nìkan wọn náà anabi ọlọ́run tó nírú lórí yìí wọ́n ní kí wọ́n akẹ́lọ́ wá dé tí anabi ń bá wọn kèfèrí jagun tó ní kí ló dé tí wọn ò kírun tánàbí bá nírú lórí yìí ni kò ní bá káyà kò ní ṣe wá àǹsí mọ́ ó ti mọ̀ pé Allah náà gbogbo kan káàlá ó sì sọ̀rọ̀ ẹ̀dá bó bá ṣe dà bó bá ṣe fẹ́ anabi wa pariwo pé ẹ̀yin kèfèrí ẹ má ṣe gí má táwọn ẹbí bá rí igi lọ́lọ́ ni oye kò ní sọ fún àwọn kẹfẹ́ ní kọ́mọ́sẹ̀ kí ni kọ́mọ́sẹ̀ igi lọ àbùdù máa ta àbùdù nù anábìlẹ̀ mi ò ní sin fẹ́ǹsìn nítorí igi lẹ́yìn sìn àwọn sófin lọ́lọ́ ni igi náà ọ̀rọ̀ wọn ò yí anábì dáadáa ni báyìí bá mọ ọlọ́run dáadáa yóò mọ̀ pé igi yẹn gan ọlọ́run bọ́ bá gbére èèyàn lọ́wọ́ ọ gbọ́dọ̀ máa sọ pé káàsà tọ́ máa káwọ́ lérí fún òun ò rírí èèyàn húwà ní rí húwà húwà anikele lè yọmọ muridi ani huwa ọyẹ lọ lè jó huwa kẹfì ẹkọ huwa káfíkọ huwa káwa mú síbi huwa. ọlọ́wọ́n bá ní bọ̀lẹ̀ àbùdú rọ́bà hádà lìbẹ̀yìt ọlọ́ọ̀lá àbíọ́lá ọlọ́ọ̀ ni ẹ máa ń sin ọlọ́wọ́n ọba tó ní ilé ilé ọ̀tọ̀ ọlọ́wọ́n ọba ọ̀tọ̀ alihamudulilayi rọ́bìlì alami ó pẹ́ fún ọlọ́wọ́n ọba ọba tí ń darí gbogbo àgbáńlá ayé rọ́bù ọ̀tọ̀ alamúnì ọ̀tọ̀ alihaliku báyìí nù alihalikiki ọlọ́run bá ń bẹ lọ́tọ̀ àwọn ẹ̀dá rẹ̀ ń bẹ lọ́tọ̀ rẹ̀ áàdìhì àkídàtú nàbí muhammadin sallallahu alayhi wa sallam eléyìí ni àjọ kan alùsùnà wal jamaa ẹja máa lọ kankankan torí ọ̀nà jìn bọ́ bá gbé owó lówó àbólú olówó kan jìbìtì ẹ̀yin lẹ́ ń kà sí pé ó gbé nǹkan wúwà gbowó lọ́wọ́ wúwà ní lẹ́mọ̀ ni ah, ah, ah, ẹ̀mí ẹ̀ ṣe wá lé báwọn ó ní àgbà lọ́wọ́ wúwà àti ìfi tún wúwà ṣe. àmọ́ tí wọ́n bá gbowó tiẹ̀ ṣe mọ̀ pé ó yẹ kó gbà pé ó wà ló gbé wọ́n ń tara wọn jẹ ni àṣàṣì tí wọ́n máa ń ṣàṣìra wọn tí wọ́n máa ń jẹ àwọn ṣéwù tàríkà ni kọ̀mọ̀ pé wúwà ní ṣéwù kejì òun nígbà tó fẹ́ gbàdúgbò máa lọ́wọ́ wọ́n máa ṣàṣàkóso àránṣẹ́ síra àkídà tó ń fi Rasulillah sallallahu alaihi wasallam wọ́n ní ẹ̀rí àdéhọ́kan tìjáníyà nípa anabi wa muhammad báwa sí wà nábì ni ojú mi làwọn fi ń wo alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé anna muhammada huwa ainullah wọ́n ní muhammad lọ́lọ́hun ọlọ́run ní muhammad ọ̀tọ̀ tún nìyẹn tó bá fẹ́ ṣe tẹ́lifíyà wọ́n sọ fún ọ pé bóòlù ànábì jẹ́ tó bá lójú ṣe ọlọ́run wọ́n ní padà wá níjọ́ tó bá wá sọ pé muhammad allah wọ́n ní hẹ́yìn ó ti wùsùlù nù àdìsí yọrọ kan tí wọ́n máa ń gbára lé àdìsí mọ̀ọ́dọ́ kúntùn kánsà màfíyà wọ́n ní àdìsí tí ó sí kìí sàdìsí ọ̀rọ̀ ní kápẹ́ tí wọ́n pè ládìsí ipe wọ́n ní ọlọ́run sọ pé èmi ń bẹ níbi tẹ́nìkan mà mí tẹ́lẹ̀ falam ọ̀rọ̀f fàkàlàkùtù kálíkan fàbí àròfó ni mo wá dá Muhammad ẹ̀dá kan pẹ̀lú Muhammad làwọn yẹn wá fi ń tí wọ́n bá ti rí Muhammad wọ́n ti rí èmi ọlọ́run ọwọ́ àná Jawahirul Ma'ani ọ̀rọ̀ tí ń sọ yẹn tíra Jawahirul Ma'ani ọyẹ ipe muhammad òun náà ní zaatu ọlọ ẹ lọ lè ka jẹma káwa fọ lọ lè àwọn edition rẹ yàtọ̀ síra wọn ìmíì tí wọ́n ti ṣe ti pẹ́ ó lè jẹ́ pé nọ́mbà fáìfù ni ìtànsọ̀ yọ wà ń bẹ̀ ni o kọjá pé níbi eléyìí nọ́mbà seven àbí nọ́mbà twenty one ló ṣe kíni ni wọ́n wà àmọ́ ọ̀tọ̀ bá fẹ́ràn ṣì tìjà ní àlèrà kọ́ afárabalẹ̀ ká látòkè délẹ̀ èèyàn padà parí yọ màsùn kan àdéhùn kan wọn ẹgbọ́ tí wọ́n bá fẹ́ ṣàdúrà nínú dàlá ìlú mo mú dàlá ìlú náà wá nínú àwọn tẹ́ra wọn ẹnìkan má kàá mọ́ o tí wọ́n bá ń ṣàdúrà lọ nígbà àti gbàgbọ́ ọlọ́run ànábì ànábì lọ́lọ́run wọ́n wá sọ pé yà ká ṣe falùgùnmà yà ká ṣe falùgùnmà ọ wà mbẹ onímọ̀dáì yà ká ṣe falùgùnmà eré ànábì wọ́n lọ́ máa mú ìbànújẹ́ lọ fún gbogbo ẹni tínú rẹ̀ bá ń bàjẹ́ sáà ni máa ń ṣe bẹ́ẹ̀ mọ̀nyìnyín yìí bò lè mọ̀ wàyàkṣìfò sóò tani máa ń ṣe káṣù tani máa mú aburú kò fún un ẹ wá gbé kó lọ́dọ̀ ọlọ́run ẹ wá dájú ẹ̀kọ́ ànábì ànábì gan tani ń bẹ̀ nígbà tí ṣòro bá dé ẹ bọ́ aláàánú ìdójì tìjà ní àwọn máa ń pe ànábì ni pé kò rí yàtọ̀ láàrin ànábì àtọ̀lọ́ bàbá kan bẹ́ẹ̀ nílé èrò níjọ́ ó ti jáde láyé ó ní tí ẹ bá ṣe gbé à ń tijú ọlọ́ bó ti sọ náà bẹ́ẹ̀ bá ṣe gbà ń tijú ọlọ́ ànábì ní igi ìtìyín ọlọ́run igi tọ́lọ́run fi dúró tòbí ṣubú ànábì ó fi ti ara mi gbọ́ ọ́nú kẹ́sẹ̀ ti báyìí ní ẹ̀ wá ẹ dákun àkídà yìí ni ṣé ìwọlé nírú ẹ̀ ó ní ṣe tìjà níyàmá láti nílọ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masihu ibn Maryam huwa al-masihu ibn Maryam ọlọ́run ní àwọn tí wọ́n ní ọmọ Maryam lọ́lọ́run ọlọ́run ní ọmọ Maryam ọlọ́run bá ní kèfèrí ni wọ́n kí ni yàtọ̀ láàrin eléyàwí àti títí jà ní àǹsẹ̀ ipe ànábì lọ́lọ́run ọlọ́run ànábì aya wà nù Quran five aya seventeen lọ́lẹ̀ kànlé mọ́mọ́ kan máa jiyàn pé tẹ̀sán yóò da ọ́ kó ẹ̀rí lé wọn lọ́wọ́ ni tí wọ́n máa lè yanjú ẹ̀ tì kọ́lọ̀ mọ́sá jí ń tà sọ yóò yé wọn kọ́lọ̀ wọn adé wọn lè yí padà ìfẹ́ la ní sí wọn tá a fi sọ ń tà sọ yóò ọlọ́wọ́n bá ní innama ana basharun mithlukum yuha ilayya èmi ànábì èèyàn ni mí yuha ilayya bẹ́ẹ̀ ṣe jẹ́ abara bẹ́ẹ̀ náà lèmi náà rí wọ́n kàn ránṣẹ́ sí mi wọ́n ránṣẹ́ sẹ́yìn annama ilahukum ilahun wahid ọba yín ọ̀kan ni ọba yín kún ọba yín ọ̀kan ni. aya ń takò àbí ọ̀takò Quran eighteen aya one ten aya one ten afa abuseri afa abuseri burida burida ni àwọn orin tó ń bẹ ń bẹ díẹ̀ àwọn orin ẹbọ ọwà ń bẹ kéèyàn fẹ́ kan kú filẹ̀ kọ́ lè wá nǹkan mi máa ṣe ànábì òpin òyìnbó tẹ́lẹ̀ kí n tiẹ̀. búrídà yín wá ń takò òròrí wọn yìí súfínàṣì ní gbogbo wọn ó ní fama balagol ilmi fihi annahu basharun ó ní tẹ́bàá ròyìn ànábì kó a pín in mà tẹ́ fẹ́ lò tẹ́ fi ròyìn ànábì ní kẹ́ pé ní kíni kẹ́ pé ní bashar abara èèyàn ẹ má pé ní kàmí wa annahu khairu khalqillahi kullihim anabi ló lóore ju gbogbo ẹ̀dá lọ bẹ́ẹ̀ sì ni sọ orin yẹn kọ̀rẹ́tì àmọ́ náà tún padà kọ̀ míì níbẹ̀ náà sásìtá nígbà wọn mọ́tẹ́ ń wíwí tí wọ́n sọ sọkúsọ tí wọ́n tí dúnìyà ha ilé ayé àtọ̀run wọ́n yọ ọ́ látara ìwà ni. ẹ̀ pé àbá tó padà síbo. wa min ulumika ilmu lawhi wal qalami lawul mahfuz àti kọ́làmù tí wọ́n fi ń kọ nǹkan síbẹ̀ nínú mọ̀ tíntín tó wà lọ́dẹ̀ rẹ̀ ànábì ló di lawul mahfuz. abóńborí dáa abóńborí dáa eléyà pọ̀ ànábì sì tí wọ́n sọ pé wa qur rabbi zidni ilma ọlọ́run fún mi nímọ̀ nínú àwọn àmọ̀dé tó wà nínú lawul mahfuz. ọ̀rọ̀ tá à ń sọ yìí sọ̀rọ̀ àtakò ọ̀rọ̀ àlàyé ni ẹ máa gbọ́ níjọ́ tí wọ́n ní anabi ni wa anabi ni wọ anta muhammad ana muhammad uwa muhammad muhammad muhammad yóò ní ẹ̀ẹ́ mímu eré wa dáálí ọwọ́ wa bátínù wa ikùn wa mímu ẹsẹ̀ méjèèjì dáálí kì sọ̀rọ̀ ẹ̀fẹ́ o ọ̀rọ̀ burúkú ni o ìròrí tó ní wọ́n máa sọ tí wọ́n sọ nìyẹn àbẹ́ngbà kékeré àmàkà àwọn ọmọ ní ẹ̀mí mu lérí wa hawo hawo ní ọwọ́ wa ẹ̀mí mu kejì ní inú wa dálí ní ìròrí ní. ọlọ́run sọ níbẹ̀ wọ́n là nẹ́bí ló láyé òun lọ́lọ́run ọlọ́run ọba ló ní àṣìjú wọn lára nẹ́bí pọ̀ gan wọ́n máa ń pa nẹ́bí ní sẹ́yìn dèlò jùd ẹ̀ mọ̀tí sẹ́yìn dèlò jùd yẹn ìtumọ̀ ẹ̀ ni pé ànábì ni ọlọ́run kọ́kọ́ dá òun ni sẹ́yìdù wa òun là síwájú wa nínú tọ́lọ̀ǹda ujúd gbogbo tí ń bẹ sẹ́yìdù wọn ni anabi, lára anabi ni wọ́n ti yọ ujúd wọ́n yọ ànábì látara ọlọ́run ẹni pé máa ṣe ń wọlé wọ́n ń jáde àfẹ́ ìgbọ́n tí wọ́n ń ṣe gan ẹ kọ́kọ́ sọ pé gbogbo wa náà ni ọlọ́run tẹ́lẹ̀ àkídà wọn nípa ànábì nìyẹn ó sì wá nù àdìsí pé awwal ma khalaqa Allahu al àkọ́kọ́ tọ́lọ̀ kọ́kọ́ dá jẹma e kalamu ẹ̀yọ́ miami akídàtù Tijaniyya fil Qur'an sẹ́rí alukur'an ta mọ́lọ́ yìí báwa sí ń wo yìí ọ̀tọ̀ lójú fi Tijaniyya fi ń wo owó tí ojú tí wọ́n fi ń wo òun náà ni pé alukur'an lahu zahirun wa batin ó ní àwọn ìtumọ̀ tó jẹ́ pé gbogbo àwa tá à ń kéwú àwọn sàhábà àwọn tàbíìn ní gbogbo àwọn ní sẹ̀ríà sẹ̀ríà sẹ̀ríà súnà súnà zọ́ọ̀hìrì rẹ̀ làwa mà báàtì rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn ṣéwà wọn tí wọ́n ń kọ́ àwọn ànábì náà ní sì máa sọ fáwọn ṣéwà wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọn là nábì tún padà wáyé ó tún wá kọ́ wọn ní nǹkan mi ọlọ́run sì ti sọ pé al yawma akmaltu lakum dinakum àti parí ẹ̀sìn yín fún yín nígbà wọn náà ti parí ẹsẹ ewu lànà ibi tí wọn mú wá fún yín lójú oorun ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ń pè wọn sákèésí eréṣiríṣi lérí ní tàǹsọ̀ yìí sẹ́rí àwọn àyà Kùránì tí wọ́n dàrú tí ò yé máa ń lẹ̀ Yorùbá bí àìmáyé wọ́n àbújá rọ̀ bákà hatta ya'tiya al-yaqin ọlọ́wọ́n bá ẹ máa sin ọlọ́wọ́n títí tí ikú òfìdé ìgbà táwọn ó tún yẹ kí ni bẹ̀yẹn wọ́n ní záàìrí ni èyí tẹ́yìn wíwọ̀n máa sin ọlọ́wọ́n títí tí ìmọ̀ nípa ọlọ́wọ́n tó fi wùsùlù ni tó o bá ti nímọ̀ nípa ọlọ́run ò nídìí kò sí lọ́mọ lẹ́ẹ̀fìrí tí wọ́n máa kírun tí wọ́n ní bàbá ń bẹ lókè wọ́n ń sùn kò sùn wọ́ra yóò ní akíní sọ̀dá tàlẹ́ dìkìrí ọlọ́run ká máa kírun ká ẹ kálí bàbá rántí ẹ̀ àwọn arántí ọlọ́run tẹ́lẹ̀ àwọn gbàgbé ọlọ́run èyí tẹ́ ń gbàgbé ọlọ́run kẹ́ máa kírun. ó ti ṣe àyàyàn tún jama ọ̀kan ní ilé kò yìí ó ní inna safa wal marwata min sha'a'illah ó ní sàrí sọ̀fà yẹn ó ní bàbá kàmálì bàbá kàmáàdì ńlọrin wal mariwata mariwa bàbá adama min sha'airillah àwọn àfẹ́sìn nìyẹn famani hajjali bayta aw itamara fala juna alayhi an yatawafa bihima gbogbo ẹni tí ó bá gbọ́dọ̀ nìkan náà méjèèjì kọjá láti já àfa kò lè dàfa mo ní Tìjàníyà kórógbọ́n ní ẹnu rẹ̀ pẹ̀lú tó yìí sàfá gbogbo alamọbẹ wa mọríwá gbogbo alamẹ wa wọn ní gbogbo òtún máa sáà yìí nínú wọn máa wá wíwí kú wí bàtí ní ẹ̀ma tí wọ́n ń pè ronú ṣọ̀kan sáronú kò sì ṣọ̀kan tóbi jẹ́ pé bàtí ní wọn náà ipa pọ̀ mọ́ra wọn tẹ́bá tó ní sẹ́wọ̀n mi náà tún tutù ẹ̀ ọ̀tọ̀ ní tóun ṣe kíni tóun ó fún ọ̀kan ní inú àwọn sẹ́wọ̀n wọn lẹ́kọ̀ọ́ ń bí kọ́lọ́ ń fọ̀nà mọ́ wọn ó ní tàbáraka ó ní sẹ́yìn màtúmà tàbáraka ni ó lẹ̀ lè mọ ẹ máa gbé tàbáraka títóbi ọlọ́run ọ̀tọ̀ ní tọ́lọ́sọ́ ń ọ̀tọ̀ ní tábà ọ̀tọ̀ ní rákà ó sì já kẹ́límọ̀ kan ó sì já sí méjì ọlọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n. wọ́bùtẹ́gù ẹ̀ńdọ́là ìwọ̀síìlà ọlọ́run bá ní ẹ fi sẹ́ẹ̀rí ẹ fi sàkàsọ̀ láàrin ẹ̀yin àtẹ̀mí ọlọ́run kíni ọlọ́run wọ láṣẹ rẹ̀ yín máa ń la kí n wá sí kíni kí n wá gbà yín lẹ́rú àwọn ní wàsílà bẹ̀ yẹn èyí tá a fi pe ọlọ́run àwọn ànábì ọlọ́run láà máa pè á fi wọ́n sáàrin wa wọ́n ti ṣe àyà tó lọ́nu àwọn ní tẹ̀fsírì tiwọn lọ́tọ̀ tọ́ba jòkó síbi tìjáni àbá ti ń tú tẹ̀fsírì àbí ń ṣe wáàsì ó kó fáírọ̀sì mini akọ idi nínú àwọn àdéhùn kan wọn á nàlẹ wíìdì tìjà ní àkàtà omi nàbí ìyàkàtà ẹgẹ bá ti sọ lẹ́ẹ̀kan wọn ní wíìdì táwọn ń ṣe yẹn oyè kìí ṣe gbogbo yẹn lọlọ máa ń fún àwọn ẹsà lọlọ máa ń fún anabi dídì wá fún ṣé wà wọn ni ó wà ní Jawahirul Ma'ani ọ̀rọ̀ tí ń sọ yìí ó wà ní tíra tí wọ́n ń pè ní aljaish page ninety one nínú àwọn tíra wọn náà ni wọ́n ní sheikh sọ pé inna hadal wíìdà ìdàkárà òwúlì rasulullah wúlì dídẹ́ dídá ń ṣe níjọ jimá àti lẹ́yìn mọ́gàrí nù anabi lọ́wọ́ fi pamọ́ sọ́dọ̀ mi wàlámù yóò alimuhu ilé ahadimin asọ́ábì torí lásìkò tá anabi wà pẹ̀lú àwọn sọ̀hábà anabi ọ̀rẹ́ nìkan tó lè fi irú àṣírí bẹ́ẹ̀ pamọ́ sọ́dọ̀ ẹ̀ lè ilimi yìí sọlọ́dọ̀ sọ́lá bí tá a kiri wákìtì yìí nítorí anabi mọ̀ pé àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òun wọn ò lára láti fi gba àsìkárù wúrì dín yẹn ẹni tí ó padà wá máa gbà á tá fún ń sì ń bọ̀ kò tí ì dé àsìkò tá tá àlọ́ǹsì wúlì dì yẹn kò tí ì dé àwọn abúlábùnà bá wọn ní wúlì dì í ti ń bẹ lọ́wọ́ wọn kọ̀kọ̀rẹ́ ti tó tìjànìyà wà á dàmà wùjúdi máa ń yòdì hírù Allahu ala yadi gbogbo àwọn tó wà wà lásìkò ànábì ń gbà yẹn kò sẹ́nìkan tá ànábì lè gbéṣẹ́ náà fún tó rí jẹ ọ wà nù tíra wọn wọn làwọn sàábọ̀ lágbára láti gba wúrì dé ànábì fi wá yọ wá lẹ́yìn lọ́wọ́ bá ọmọ afáàsì ọmọ àìnùmádé afáàmádù ọwọ́ bẹ̀rẹ̀ sí fún ní wíìdì tí a máa ṣe ọlọ́run ní ya ayyuhar rasulu balligh ma unzila ilayka min rabbik ọlọ́run ní rẹ̀ ànábì gbogbo ń ta sọ fún ọ pátá má ṣàlàyé ìṣọ̀kan kó tó lọ. Quran five ayah sixty seven ibi ọlọ́run ti pa anábì láṣẹ ni anábì fi kankan lẹ̀ tarakana alẹ́lẹ́ mahajjẹ́ tẹlifẹ̀ yìí dán léèlú akana hariya ó fi wálẹ̀ lérí ojú ọ̀nà tó kílíà ni ẹni tí ó bá sọnù ní ó yà sọnù ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn Islam wọn lọ Abubakar àti Umar wọn ni wọn rà anábì rí ní pètè tí wọn fi kú o kátó wá pé ọmọ àlù Lárúbáwá kan mini akidatihim nínú àwọn àjọ kan wọn wọn ní àsàlátù kan tí wọn pè ní sàlátù lílifáàtì ẹ̀yin ẹ̀ máa gbọ́ lọ́dọ̀ àwọn bàbá yín àtàwọn ìyá yín fati asolati fati ẹ̀ nígbà tí wọ́n ní fati asolati ibrahimiya ẹ̀ nígbà wọ́n ní solati fati yìí àdìọ́kàn kan ni nínú àdìọ́kàn tìjáníyà tó lágbára gan-an wọ́n ní solati fati yìí ó wà nínú jawarati jawahirul maani jawahirul maani ó wà níbẹ̀ page ninety six volume oye alakọ̀kọ́ wọn lẹ àárín ń bẹ àwọn àlùfáà ní nínú jawaru maani míì ìmíì wọn ní àárín nínú ìdí alákọ̀ọ́kọ́ èyí tí wọ́n kọ́kọ́ tẹ̀ tí matiba atu takọ́dìmọ̀ lè ní yà orúkọ àwọn printing press tí wọ́n ṣe kíni tí wọ́n tẹ̀ nìyẹn wọ́n tẹ̀ bá lọ bẹ̀ tẹ́ lè wo page ninety six ẹ̀ bá ń bẹ̀ bẹ́ẹ̀ bá kalẹ̀ yìí náà dáadáa ẹ̀ bá ń bẹ̀ wọ́n ní anabi wa ń sọ fún amadu tijani pé innal marrata alwahida min salati alfati tọ́ọ̀bá ilé ka salatu tí mo fẹ́ fún ọ yìí tọ́ọ̀bá ilé ka ẹyọ kan péré ta'dil kulla tasbihin wa waqa fil qawl gbogbo subhanallah táwọn èèyàn ń ṣe ní gbogbo àgbáńlá ayé ó ṣe déédéé wa kulla dhikri gbogbo ọ̀nà tí ọlọ́run táwọn èèyàn ń ṣe tọ́ọ̀bá ti kẹyọ kan ó ṣe déédéé gbogbo táwọn èèyàn ń ṣe ní gbogbo àgbáńlá ayé kí gbogbo àgbáńlá ayé subhanallah alhamdu subhanallah gbogbo ẹ̀kọ́ lápátá ó bá ṣe salatu ẹyọ kan salatu fati kan ó ti gbé gbogbo táwọn èèyàn ṣe lágbàńlá gbogbo síkìrì tí wọ́n ṣe ó ti gbé gbogbo àdúrà tí wọ́n ṣe ní gbogbo kọ́ńtínẹ́ǹtì ayé tó bá ti ka sáà fàtẹ̀ yọ kan ó ti gbé àdúrà ńlá ní àbádùà kékeré kọ́dà wàtá àdìlù tìlá wàtà alukur'ani sítàtà àláfi mara ó ṣe déédéé alukur'ani six thousand tó bá ka sàlátì fàtẹ̀ yọ kan. àlọ́ àti irọ́ tí wọ́n fi ṣe àwọn bàbá wa lọ́nà ńlẹ̀ yorùbá nù ẹ wà rí tí ó jòkó ti sàyà tìlẹ̀ fàájì tí ò ní sèyí tà nàbí kọ́ àwọn sọ̀hábà àwọn ẹrù tí wọ́n dìlé lérí ni wọ́n tẹ̀yìn bá ní sọ̀lá tìlẹ̀ ó ṣe déédéé kùránì six thousand kí ni túmọ̀ ń tà ń sọ ìtumọ̀ ẹni pé sọ̀lá tìlẹ̀ kan ó ju alukur'ani lọ ta'ala Allahu wa man adlamu mimman iftara ala Allahi kadhiba ọlọ́run níbi ìbánidàdà pàrọ́ mọ́ mi aw qala uhiya ilayya ní wọ́n sọ pé wọ́n ránṣẹ́ sí mi wàlámù yóò ha ilẹ̀ yìí mo sì rán nǹkan kan sí wọ́n máa ń kọ́ lẹ́sà ń sílu mísìlùmá ń mísìlùmá ń zàlálọ́ tí wọ́n sọ pé wọ́n sọ̀kalẹ̀ fún mi irú àlùkùránì tí wọ́n sọ̀kalẹ̀ sẹ́mi pé sọ àti fàtínà wọ́n tún sọ ọ̀nà kalẹ̀ kọ́ tóun fi wá lọ́la ju àlùkùránì lọ ṣọ́tò lànà am aya ninety three lọ́lọ́wọ́n bá ti ń sọ fún wa pé kẹ́nìkan má pé wọ́n pè wọ́n mọ́ o àlùkùránì àti súnà ní ká mójútó ọlọ́run ní ìlànà ní tamati ìsúwọ́lì jìnnà aláya àti mímísílẹ̀ adàlẹ́ Qur'an gbogbo àwọn àlìjánu lápapọ̀ àtàwọn èèyàn tí wọ́n bá parapọ̀ fáwọn fẹ́ múru Qur'an wá láàyà àti nàbí mísílì wọn ò lè ríru Qur'an mú wa walau kana ba'dun li ba'din zahira kí wọ́n pa wọ́pọ̀ gbogbo òun àlìjánu àtìrìn èèyàn ẹ̀ lè dá iná àti iná kọ dépò lílá kẹ́nìkan máa wá pé àsàlátù kan ọlọ́lá ju alukur'ani lọ Suratul Isra aya eighty eight àwọn bàbá wa ń lẹ́ Yorùbá ìgbọ́kúgbọ́ tí wọ́n gbọ́ ni tí wọ́n fi máa sọ pé fati asalatu alfati gbogbo tí wọ́n bá ti fẹ́ ṣe láyé wọn. Allahumma salli ala sayyidina Muhammad fati lima ogunleka tí wọ́n máa máa wí alfati lima sábàkà náà sórí àti ìgbọ́kúgbọ́ tó gbọ́ ni o tí wọ́n bá ń pè wọ́n ṣe tìláwà Kùránì ẹ̀ka máa fi ọ́rẹ́ rìn ní ẹ̀ka Kùránì ẹ̀pẹ́ ń bẹ̀jọ̀ bọ́ lọ ẹ ẹ bá ti ka sàrán ti fa jẹyọ kan ó ti gbé gbogbo ti láwà tẹ̀ ń sunun ẹ má bára dàrá káàkiri ẹ má lè béèrè ọ̀nà lọ́wọ́ àwọn bàbá. bẹ́ẹ̀ bá wọlé tafsir ibn kathir tafsir atọ́bárí tafsir jalalain àwọn tafasir tafasir shaukani ẹ bá ń bẹ̀ pé àwọn sábà lè bi ànábì ipe inna Allaha malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima ọlọ́run ṣe àforíjì fún àwọn màláìka ń tọrọ òkè fún àforíjì fún ọlọ́wọ́n ọba lóun rántí rẹ̀ láàrin àwọn màláìka ọlọ́wọ́n ọba ó lóun sàṣàlátù àwọn màláìka náà sàṣàlátù ẹ̀yin náà máa sàṣàlátù àbí tọ wọn wá lè bí anabi arákùnrin kan onírà anabi ó ní adigbọ́ bá ti máa sálámà sí ọ bó láti máa ṣe àsàlátù fún ọ anabi wa ni ẹ máa wí tí n bá ń wí anabi wa ni allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim wa barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid àwọn síyàgùn mi tún wà tó tún farapamọ́ àmọ́ gbogbo ẹ̀ náà sọ̀rọ̀ ti ibrahim yà wọ́n pè wọ́n ní eléyẹn kò lọ́lá tó salatul fati èyí tá ànábì filẹ̀ lójú ayé wọ́n ní kódà tó yìí ti ọwọ́ akọ ṣéwù ní lẹ́yìn ìgbà tó ti lọ tán ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ rí àdánwò tó bá ti jà ní apọ̀ téèyàn bá ní salatul fati lọ́lá ju fatia lọ wọ́n sì ní téèyàn bá ka fatia kò ní ọ̀ ajẹ́ pé téèyàn bá ka salatul fati náà ó ti gbé fatia nù àbí ọ̀kan ọkà fati àtàbà yìí lọ́bàánà Allahumma salli ala sayyidina Muhammad fati yìí ma. ọ̀kan náà ṣe òun ọ̀ọ̀ kò tí ì débẹ̀ o bí bá ń kọ́ bí bá ń kọ́ bí bá ń kọ́ ìyẹn sọ fún kó o ti fẹ́ sí náà o ti fẹ́ sí kíni o ti fẹ́ sí ọ̀la ìtàlá wọ́n ní sàrẹ́lì fati ọlọ́lájú láyé láyé láwùlọ́ nítorí pé la ilaha illallah nínú Kùránì ló ṣe kí ni fa'lamu annahu la ilaha ọ̀títọ́ ẹni bá ń ṣe tàà lè fa ti àwọn àlùfáà ní kèfèrí ní ọ̀jẹ́ o nítorí pé ẹni ọba ní tàà lè fa ti ọ̀làdì ọkàn pé tàà lè fa ti ní ọ̀làdì Kùránì lọ tíra ọlọ́run kò lè jọ́rìí ọlọ́run mọ́ ló fi jẹ́ pé ìwọ náà ò ní bá wọn kà á láyé rẹ mọ́ àwọn afáà kan ní ìtumọ̀ rẹ̀ ò burú wọ́n ní ó ti burú ó ti burú nígbà wọn ti di ẹrù tí ó kí wọ́n ṣe kí ni kí wọ́n dì ma àti pé fáti lè máa gùlé ká kí ni wọ́n ti tẹ́ wá sí. ànábì ní fọ́dúlù kàlámì là àlà kàlámì lè khalif ẹ rí ọlá tó wà lérí alukur'an lérí ọ̀rọ̀ mi yàtọ̀ sí kur'an nínú àwọn ọ̀rọ̀ ẹ̀dá kàfọ́dì lè láyé àlà kálíkì yìí gẹ́gẹ́ bí ọlá ọlọ́run lérí àwọn ẹ̀dá rẹ̀ ni bọ́lá wọn ti ju àwọn ẹ̀dá ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni tírà rẹ̀ ju gbogbo ọ̀rọ̀ ọmọ ànábì ádámù lọ káwọn bá kan wá bọ́ sí kọ̀rọ̀ kọ́ ma àlìjáná yọ sí kọ́ ma wá ka sàyàtì lífàtì kọ́ ma wá sọ fáwọn pé o ju kùránì lọ ẹ lè ka jàwáìrì màá ní ọyẹ wàbùlùgùlà màá ní fífẹ́ẹ̀dì sẹ́yìdì fífẹ́ẹ̀dì sẹ́yìdì abìlà báṣì tìjáni òun náà lọ́wọ́ lọ́wọ́ mi wọn náà lè ra àfà tìjáníyà kọ́lọ́ lè ka kórìgbàǹkọ́ bìtì sọ́mbẹ̀ ọlọ́run sọ wa níbi aburú bẹ́ẹ̀ ẹ̀rí wàlá inú àjọ kan wọn wọn kàn máa ń ṣe tabataba ni wọn máa ń tẹsẹ̀ bọ́ra wọn ni wọn ni máa ń lamuya takidi anaha minali kur'ani láàyè jìdù sawaba ẹni tí láàyè jìdù sawaba ha ẹni tí máa ń kasa alifati ní ojú àwọn tí ó nígbàgbọ́ pé inú alukur'ani ni wọ́n ti mú eléyìí wà ní tíra tí wọ́n pè ní alifadatul ahmadiyya page eighty page eighty ẹ̀lẹ́ra tíra náà nínú àwọn tíra wọn ni wọn ní ẹni tí ó bá gbà pé nínú àlùkùránì láti musa àti nìfàtì wọn ló ń tọ̀ ń wọn ní kì í ṣe ọmọlẹ́yìn ṣe Ahmad Tijani èwo láwa gbọ́ mẹ́ báyìí ẹ lójú kùránì lọ nígbà six thousand ẹ tún ní nínú kùránì náà wọ́n ti mú sàlátì nìfàtì àbá kan lẹ́kọ̀ọ́ yìí wọ́n bẹ̀rẹ̀ sí sọ wọ́nranwọ́nran ó bẹ̀rẹ̀ sí parọ́ fáwọn jàmáà rẹ̀ tí ó tẹ́lẹ̀ gbogbo tíra yìí gbà kọ́ wọn ò mọ̀ pé padà kéwú lọ́fà ó tí wọ́n bá mọ̀ ó pọ́sibù ká mọ̀ kọ́ ò gbogbo ọ̀rọ̀ tó bá sọ nísìnyí wà fà kọ́ lè wá alukurani kó kàá kó yé dáadáa kó kó ti kurani àti sunna ni o torí tó bá kó ti kurani àti sunna ọ̀rọ̀ rẹ̀ ọ̀padà kùtà lọ́jọ́ ọ̀la bọ́ọ̀kan ṣe ń kùtà lọ́wọ́ yìí àfi tani ó bá wọn ṣe gbogbo yìí táwọn ìlànà rẹ̀ tí wọ́n ṣe tani ó ṣe kọ́ náwọ́ kò sí. ṣé ìwòye wọn sọ pé sàádìlì fàtínú àlùkò اللهم صل على سيدنا محمد الفاتح لما اللهم wọ́n yọ nínú kúlí اللهم مالك الملك اللهم wọ́n yọ ń bẹ̀ وصل عليهم إن صلاتك سكن لهم àbí wọ́n yọ sọ́lí ń bẹ̀ wọ́n wá yọ kẹ́límọ̀ kọ̀ọ̀kan wọ́n ní wọ́nran wọ́nran lẹ́yìn tábà fẹ́ sépè lẹ́wọ̀ gan nísì a lè yọ àwọn kẹ́límọ̀ kọ̀ọ̀kan ní Kùránì tá a sì hùn tó sì dé pè wọ́n lè yàn wọ́n lè yàn wáyé lẹ́yìn one thousand one hundred and fifty years ẹ wá ń sọ fún wa yìí pé ọ̀rọ̀ tí ń sọ yẹn ó wà nínú kíni nínú Quran bí ká ní MTN wà nínú Quran pé ọlọ́run yẹn MTN sọmọ pé ẹ ní à ah, nílò MTN dé níjọ Quran ti parí níjọ Quran ti lọ bọ́rọ̀ wọn ṣe nínú sàádìlì fàájì inú alukuran lọ́wọ́ lẹ́yìn one thousand one hundred and fifty kan tó bí bàbá tó hun sàádìlì fàájì ìṣìnà gbáǹtì já ní àkọlẹ̀ mọ́sàbá ní fún wọn mọ́nà gbogbo àwọn ẹbí wa tí wọ́n wà ń bẹ̀ kọ́lọ̀ tí wọ́n mọ́nà tí wọ́n kú lórí súnà nẹ́bùwà Muhammad ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ rí Amadu Tijani tàwí ọ̀rọ̀ pọ̀ wọ́n pe tíra kan ní bógíà tìlú mustafidi inú àwọn tíra wọn ni ẹ lè wo page one seventy three alifada tìlú amadiya inú àwọn tíra wọn ni page seventy four wọ́n ní sọ Amadu Tijani ní èmi o tó bá dijá lè kíyàmá èmi ní jẹ́ olùsíwájú gbogbo àwọn ànábì ọlọ́run àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn afa ẹ lè wo bẹ́ẹ̀ wà ń bẹ̀ èmi náà ti kà á yín náà lè kà ó ní yóò dọ̀hùn lí mímbàrú mi tọ́ba dẹjọ́ alikiyama yóò dán wòlí mímbàrú mi nórí yawm alikiyama wọ́n ní tọ́ba dẹjọ́ alikiyama wọ́n gbé mímbàrí kan fi mi amadu tijani wa yunadi munadi ọlọ́wọ́n bá wọn wá pè látòkè sama hata yasma'ahu hata yasma'ahu kullu man fil mawqif gbogbo ẹni tó wà ní adidul mashar gbogbo ẹni tó wà ní ibi wa sí gbansasa yẹn ni wọ́n máa gbọ́ ń sọ tọ́lọ́wọ́n máa sọ pé yà á lẹ́lẹ́mọ́wó kéf ẹ̀yin tẹ́ wà ní gbansasa kẹ́ẹ̀tó wọ náà abẹ́ ní kẹ́ẹ̀tó wà lìjánà ibi àti gbé yìí dìde ádá ìmáàmùkùmù lẹ́sì kúntùn tẹ́sítẹ́mì dúnà mínú eléyìí ni ìmáàmù yín o tẹ́ ẹ máa ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ kìí ṣe mi òun ní ṣe fún yín. mingeri ṣùgbọ́n àwọn àfáà ní wọ́n wà nù tíra àwọn jàmá ọ̀yẹ́ tẹ́lẹ̀ tábà ń sọ̀rọ̀ tá a mú tá a kó tiẹ̀ yọ̀dà ìgbà téèyàn ń bù mọ́ wọn ni wọ́n wà nù àwọn tíra àwọn ilé kà síbẹ̀ àní àwọn tí wọ́n bá jẹ́ gbàǹkọ̀gbìn inú Tìjàníyà ìgbàgbọ́ wọn ni pé Ọlọ́run ló dá ànábì ànábì ló di Ṣéhù Tìjàní Ṣéhù Tìjàní ló di Ṣéhù Ibrahim Niyas ẹ lọ ọ̀dọ̀ wọn àwọn ṣé ìwọ jiyàn wọ́n ti sọ fún wa rí nígbà tá a dá àkàkọ́ mọ̀ tá a ṣe wọ́n ní sọ Ibrahim gangan ṣé ó Tijani ló yẹra padà ṣé ó Tijani náà sì kọ́ ànábì ló di ṣé ó Tijani ni wọ́n ṣe máa ń da eré àwọn èèyàn rú ní màjí tá a ṣe máa ṣe ṣé òní ká máa ṣe ní àbọ́lọ́wọ́n ìwé ní ká ṣe wá máa ṣe báyìí gan ẹ̀yọ́ màá mi ọ wà ní Jawahirul Ma'ani ọ̀rọ̀ ńlá kan ní page one seventy man hasola lahu nazar mọ́ni àsọ̀dàlàwò nàzọ̀rọ̀ sí iná yẹ́wò màdìjúmà wọ́n ní sáàmà dìjà ni ẹni tó bá rí wa níjọ́ jimá wọ́n lè ìtìnẹ́yìn àbófojú kan wa níjọ́ mande yẹ̀dìkúlù dìjà náà tàbí gẹ́rì sábì wọ̀lá ìkọ́bì yóò wà dìjà náà wọn ní sèṣirò sẹ́rẹ̀ kò sì ní jìyà ọkàn fojú rí wa lásán nígbà táwọn ṣe dìjà ni àtẹ̀lé ṣéwò wa kan lọ ọ̀tẹ́ nígbà wa débẹ̀ àlèbá bàbá ṣéwò kan kàrí kalẹ̀ òun náà ṣéwò yẹn ọwọ́ kó wa wọlé wọ́n ti gbowó lọ́wọ́ ara wọn Baba, Titi, òun wà nínú ilé tàlẹ́ bá lọ́tẹ̀ bàbá wa ń sọ pé sẹ́rí àfáàní tó jókòó lẹ́yìn ẹni bá rí lójúmọ́ ó ti ṣe déédéé sàrátì lè fàájì seventy thousand gbogbo wa wọn tún ṣe wò pé jébìnrin ò tún ṣe wò dáadáa o wọ́n yà rí dáadáa rí sàrátì lè fàájì sẹ́ni ọ̀gbádùn yìí náà ni o bí wọ́n ṣe máa ń dá eré àwọn èèyàn lóru jama téèyàn wọ́n ṣe kátikáti ṣíṣe wù lọ́ọ́ máa sìn ní àbọ́lọ́ wọ́n ní ọ̀rọ̀ yìí ó nínú bókíyàtì mustafid wọ́n ní nínú bukiyat mustafid òun tún lálẹ́kún lérí eléyìí tíra àwọn náà ni wọ́n ní wàláwó kánà káfẹ́ra yókùtàmù bèrè ìmáà tọ́ba ti rí sèwù jọ jimá àbórí ń jọ mọ́ndé wọ́n ní ìbàjẹ́ káfìrí yọ padà ní ìmánì tó fi kú ni látara sèwù ti orí ìbàjẹ́ káfìrí wọ́n wà kọ́ sára ẹ̀ pé mùmínì ni torí kó ti rí sèwù àwọn sèwù yẹn ń gbádùn gan o àwọn kan máa mú àwọn èèyàn lẹ́rú ní sáà ìsìn ìbádù yìí kọjá bẹ́ẹ̀ ọgbà ló wà bá rẹ àti ìyá rẹ ọba tí ń tẹ̀lé sí òtìjà ni. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní Abu Talib náà rà nábì kọ́ ọ̀dọ́ máa lè jẹ́nà ọmọ anábì lóhùn náà rí bàbẹ́ kọ́ ọ̀dọ́ máa lè jẹ́nà anábì Ibrahim rí bàbá bàbá anábì Ibrahim rí Ibrahim kọ́ ọ̀dọ́ máa lè jẹ́nà ẹ lè ka tírà yín ìwọ náà lè máa ṣe tìjáni àkọ́mọ́mọ́ pé ó tó báyìí o ó jù bẹ́ẹ̀ lọ o ojú owó mẹ́jọ ọmọ kọ wá o bí mẹ́fà tó wà nílé o táàrí kó dání ọ̀nà jìyàn o tọ̀ wọ́n mi náà kọ́ ìdí yìí ní àwọn àdé ọkàn wọn tíra kan tán pè ní rìmá rìmá yẹn wọ́n jẹ́ àpapọ̀ mọ́ yìí tí mo mú lọ́wọ́ yìí o náà pè ní kìtàbù rìmá hizbi òun ló ṣe wọ́n nínú tírà tiẹ̀ ẹ òun náà tó ń sọ̀rọ̀ ń bẹ̀ page two eleven ó ní nínú ó ní ṣéwù sọ fáwọn pé nínú májèmó ojú ọ̀nà àwọn yìí òun náà ní pé ẹni tí bá ń ṣe tàríkà kan bọ̀ àbí ń bẹ lójú ọ̀nà ṣéwù kan ti fi ń súnmọ́ lọ́hùn tó bá ti wá jọyìn tàríkà wọn kò gbọ́dọ̀ ṣe é mọ́ o. إن شرط في طريقته أن لا يلقن لمن له ولد من أوراد مشائخ إلا إن تركه وانسلخ عنه لا يعود إليه أبدا kọgbọ́dọ̀ padà sínú ojú ọ̀nà ṣéwù tí ń bá bọ̀ mọ́ ṣe àwọn ni kọ́ máa ṣe kí ni tí wọ́n máa ṣe wọ́n nílò lẹ́sìn wá di eríṣiríṣi báyìí ọlọ́run bá là oníwàlẹ̀ àtẹkùnú kàlẹ́bí tẹ̀fọ́rọ́kù ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ lérí ẹ̀sìn wọn wakhtalafu min ba'di ma ja'ahumul bayyina lẹ́yìn ìgbà tí ìmọ̀nà ti dé wọ́n sì ń yapa kálukú wa ń da ojú ọ̀nà tiẹ̀ lẹ̀ èmi ní sẹ́yìn anabi ibrahim amajẹ́ tìjànìyà imọ̀rù bàkàtọ́bù amajẹ́ kọ̀dìríyà sáwọn náà ò sí lọ́wọ́ bá ní tẹ́ wá ní fúláàsì náà fi kánṣà wá darapọ̀ mọ́ yín mọ́ yìí rí nínú ìlànà àmọ́ ní yá tèmi bá bi ìlẹ́hàdùn fi àsìmá ìlà ṣẹ̀wárí àwọn tá a wí lábala orúkọ ọlọ́run wọ́n mọ̀ yí àwọn èèyàn wèrè gan àwọn tí wọ́n ń bẹ láró tí wọ́n ń bẹ ní ibi wọ́n ti wo wèrè ńlọrin lọ́sọ̀gbọ́ nílẹ̀ yorùbá lọ́yọ̀ọ́ ẹ̀ẹ́rì àwọn ní tẹ̀sùbá ń tí wọ́n fà tí wọ́n fi di wèrè orúkọ àlìjànú ni tí wọ́n ń pè lórúkọ ọlọ́run ó wà nínú tíra àlìfáàdà yìí alàmàdíyà page forty page fifty seven nínú àwọn tíra wọn wọn ní sehu ahmadu ní nahani rasulullah ani tawajjuhi bil asma'il husna ọlọ anabi sọ fún òun pé kó wọn má fi ọ̀kan kan bẹ ọlọ́run má o nínú àwọn orúkọ ọlọ́run ọba tó wà ní koran wà àmàrà níbi tawajjuhi bí salatil fati gbogbo tó wọn bá ti ń fẹ́ salatil fati ni kó wọn má ṣe kí ni kó wọn má ka ọlọ́run sì ní walillahi al asma'ul husna fàdí ọ̀hún bíyà èmi mo làwọn kọ́tọ́ da ẹ máa fi pè kò lè dé ń láha àwọn ìdí ń rahman ayé a máa tẹ́lẹ̀ fọlọ́wọ́ lásìmá olùsùnà ọlọ́run ẹ fi Allah pè mí ẹ fi rahman pè mí èmi mo làwọn kọ́tọ́ da ṣéwù ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o ànábì sọ fún un pé kọ́ wọ́n stop ẹ̀ jama mùsùlùmí ilhadi ni jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣe máa pé níta ń gbọ́ yìí sìn ẹ̀yọ́ ti máa pé ànábì kì í yọ sí ṣéwù yìí oríjìnà ìbílísù igbe forúkọ ọlọ́run lẹ̀ ṣáàtì fàtí ni kọ́ máa ṣe kíní kọ́ máa ṣe sọ́yọ́ ń gbàgbé àti kọ́ sínú koran tẹ́lẹ̀ nínú àwọn àdéhùn kan àwọn èèyàn ọmọ ayá mi nínú ẹ̀sìn wa òun náà ni alẹ́ sìgáàsà sìgáàsà yìí gbajúmọ̀ gan lọ́dọ̀ àwọn tìjáníyà òun náà ni ká ní ṣòro ká máa wá pe àwọn ṣéwù pípé kí wọ́n sànù wa dùwà ògèrè la kí n máa pẹni tí ì sọlọ ẹgbẹ́ tí wọ́n máa sọ pé fansuru ni muhammadu ya rasulallah fansuru ni muhammadu ya rasulallah anabi ràn mí lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sáà anabi ni mara yàn lọ́wọ́ tani mara yàn lọ́wọ́ ìdájà anasuru tani ìdájà anasuru tani jama nasuru laa ah láàyò mìíràn lẹ́bi qur'an tìjáni ò nígbà gbogbo lálù qur'an gbogbo ẹni mo fi ń sọ tí wọn làwọn nígbàgbọ́ qur'an rọ wọn pa báwo ni ẹsẹ̀ nígbàgbọ́ ẹnu qur'an tí ìṣesí wọn àtọ̀rọ̀ yín ìṣesí yín àtọ̀rọ̀ yín wọn ń takò qur'an anabi ma tọ́fẹ́ jagun bádìrì ọkọ̀ọ̀la tí wọ́n jagun anabi wa dúró ní wọ́n ń ṣe dùwà lọ́rùn ní wọ́n ń pe ọlọ́run ń pe ọlọ́run ń pe ọlọ́run nígbà tó dijọ́ kejì anabi sì ń wé ní gbogbo àwọn ọ̀tá abubakar làwọn ń rí lóru báyìí àtá tí alikima rẹ fi bọ́lẹ̀ níbi tí ń ti tẹ́wọ́ ṣàdúà lóru. ìwọ̀n ìyá mọ̀ pé ẹ̀rú ti dé istastaghithuna rabbakum ọlọ́run bá ń sọ fún ànábì pé ẹdúró lójú ọ̀nà ẹdúró lérí ìmánì sẹ́ẹ̀ rántí ni nígbà tí ẹ ń wá ìsìgáàsà pẹ̀lú èmi ọlọ́run sẹ́ẹ̀ ń kígbe gbàmí gbàmí wá sọ́dọ̀ èmi ọlọ́run fastajaba lakum èmi ọlọ́run dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ánì mú mi dúkùn bí alifin mi nà lè màláìka ẹgbẹ̀rún màláìka ni mo fún yín níjọ́ yẹn tí wọ́n ń bá yín jà ẹ̀yin ò rí wọn àmì mi ọlọ́run rí wọn ìsìgáàsà pẹ̀lú tani yìí birọ́bìkùn ìṣtẹ̀gìzúnà àfàtì dáníyà náà lè ka Quran ìṣtẹ̀gìzúnà ìṣtẹ̀gàsà ọlọ́run là máa ń pè é yọ̀wá ní kùsìbì yẹ dí àyà sanadi wà á ń ta mọ́rọ́bì ìzìnìkàrami àyà mísìkì nùsílímàdàdì wà á ń ta bàbá rẹ̀ kanáà sáwùí kankan síbẹ̀ ẹ gbà mí o ẹ fọwọ́ mi sókè o ẹ̀yin náà ni ẹ̀ ń fún wa o sùlùmádàdì mádàdì ẹ̀yin lẹ́ ń tọ́ wa o Rabbul Alamin aláàánú tọ́ wa wa anta murabbi zil karami ẹ̀yin lẹ́ ní ọlá lọ́dọ̀ àti ọ̀rọ̀ nítorí pé wọ́n gbà pé ṣé wo àwọn olóòlù ni wọ́n gbà pé ṣé wo àwọn àtọ́lọ̀ kò sí láàrin méjèèjì. anabi ọlọ́run ọba wo ló ṣe yìí káfa tìjáni àwọn adarúkọ ẹ lè kú olójú ọ̀nà tẹ́wàá yọ àfàwà ṣírí púpọ̀ ọ̀kan ọ ní. Ah, èyí tí wọ́n máa ń ṣe di nìyáàsì jọ́mà ní ìwọ Ibrahim gáúsùn lílúwàrà ya ṣeéhù Ibrahim gáúsùn lílúwàrà àgìzì ní bígẹ́ ìzìkà falimuna tẹ́ǹfìlì kára láìláìlàlá ìyọ́n bàjá sí náà ni ẹ̀ mọ̀ tó máa rẹ̀ níyẹn máa ṣe ń dúbò yá ṣéfò ibrahima wọ ọmọ kaula ibrahima ọmọ senegal gáúsùn lèlè ìwàrà ìwọ lọ ń la gbogbo ayé ìwọ lọ ń gbà wọn lẹ ìṣìgáṣà àgìsí ní gbàmílẹ fálímùnà tẹnfilikara bùkátà mi ń bẹ wájú rẹ tí mo tò síwájú rẹ kò di nsùnmọ láyínlá ayínlàlá láyínlá ayínlàlá àwọn aláìmọ̀ká ìlà ayínlàlá ìlà ayínlá ọlọ́run mọ́sàbá ni fi yín mọ̀nà. Ah! àṣetáni ti sọ àwọn yẹn nìjọba bí ìbá ti kọ́ lọ́n bá fẹ́ sànú yóò ní ẹ̀yin lẹ́ ń rí sẹ́wù àwọn oríṣẹ́wù aláàlá ń pè aláàlá ń pè nínú àwọn àbàǹbàjì ìrìn àwọn kùràfáàtì wọn nínú ẹ̀ ni pé wọ́n ní sẹ́kọ̀ amadu tijani sọ pé wà á mà ánà ẹ̀rẹ́ mi fún akólukọ̀dàmáyà àtàní alà rọ́kàbàtì kúlì lillah min ladun adama ila nafsi fi sur èmi amatijani mo gbé ẹsẹ̀ mi lé gbogbo ọrùn gbogbo wàlẹ́ ayé kò sẹ́nìkan tó lè bọ́ sókè mi ma èmi ni khatamul awliya gbogbo àwọn wàlẹ́ ọlọ́run táyọ̀ fi parí wọ́n máa tẹ̀mí lẹ́yìn wọ́n máa tọ̀mí lẹ́yìn wọ́n máa tọ̀mí lẹ́yìn ọ wà nùtírà wọn. aya tí mo kàlẹ́ kan sí istigasa wọn Quran eight aya nine ẹ lè wù mbẹ ẹ̀yin náà rí tùmọ̀ ẹ̀rí tí wọ́n ọlọ́run sì ni ala inna awliya allah la khawfun alayhim wala hum yazanun àwọn wòlé ọlọ́run ẹ̀rù níbà wọn kò ní banújẹ́ alladhina amanu àwọn tó bá ti ní imáni wòlí ni wọn wa kanu yattaqun tí wọ́n sì bẹ̀rù ọlọ́run àwọn yẹn wòlí wọ́n ní amadu njọ́ kan wọ́n lọ sọ njọ́ kan ló ní èmi tẹ́ẹ̀rì ọwọ́ ànútìrà àwọn jàmá mùsùlùmí ipe ẹni tó bá yìí ṣe tìjáníyà iná máa ń ká na tìjáníyà yẹ di kulu jánata dúnà ìsábìn wàlá àdáàbì bẹ́ẹ̀ ni bá ti jọ yin tàríkà tìjáníyà kò ní sòṣèlú sẹ́mà ìbá gbáyàn ìbá máa mutí ìbá lè kówó lóṣèlú kọ́ máa ná ìbá náwó lu ìbá máa lè bá wọn ẹlẹgbẹ́ múlẹ̀ àwọn ẹlẹgbẹ́ awo gbogbo tó bá wò kó ṣe kò ní sòṣèlú tó bá ti dán tó bá ti jẹ́ tìjáníyà wọ́n là fún àwọn lọ sọ bẹ́ẹ̀ wọ́n là fún àwọn tó sọ̀rọ̀ mí wọ́n ló ní ẹni fi tàríkà tìjáníyà lẹ̀ anna man kana ala tariqatihi wa tarakaha ila ghayriha tasu haluhu ẹni bá fi tàríkà tìjà ní alẹ́ gbọ́lọ́hùn ṣe má súnà ní ṣe ni o ní ṣe tàríkà mí náà ni o ìgbẹ̀yìn rẹ̀ ò ní dáa wọ́n ní sèwọ́n ti ṣe pé yín kalẹ̀ <laughs> wa nínú àwọn tí ọjà àwọn kọ̀ràfáàt àwọn àlọ́ tó wà nù tàríkà tìjà níyà wọ́n lọ́dọ̀ ọ̀dà yàn lérí mùrídìí tí tó bá ti gbọ́ lọ́wọ́ ṣéwù tán fún lọ́wọ́ wọ̀sífà ọwọ́ tẹ́ríbíyà tẹ́ríkíyà tẹ́sífíyà ọyẹ gbogbo ẹ̀ náà yóò wù sùn lùsùn lùhùn jahannam ni o. wọ́n ní gbogbo ẹni tó bá ti jẹ́ mùrídìí tàríkà tìjàníyà wọ́n ní ọgbọ́dọ̀ rí ayẹ̀kún náà bẹ́ẹ̀ náà yáda ṣẹ́kìhì kalimayit bẹ́ẹ̀ náà mugasilihi yóò dà gẹ́gẹ́ bí òkú lọ́wọ́ ẹni tí ń wẹ̀ bí ó ṣe lọ́dọ̀ ṣéwù rẹ̀ nù kò ní nìkan kan tí ó máa dá decide fún rẹ̀ kó n fẹ́ ṣe àfi ní sèwọ́n balẹ̀ ṣe kí ni kò ṣe lẹ́nu ma wo pé ṣé wọ́n sóògùn fún yín ni wọ́n lóògùn fún yín ni mi ò ní jòkó ti ìyàwó yọ́mọ lé jòkó ti séwu yọ́mọ kó bàtà séwu káàkiri yọ́mọ wọlé lóru ọ̀kan nu wa ó ní ẹ fi wá lẹ́ bàbá wà lérí ìyàwó wa tí sèwọ́n bá ní ká máa bọ̀ á sì dìde ọ̀kan nílùú Ìbàdàn ó ní bàtà ń ṣe mọ̀lú ní bídí àtà ń ṣe yẹn ó ní wàláhì ń fi ọlọ́run búra fáwọn èèyàn ẹni tó gbọ́ lọ́sọ fún mi ó ló ń tọ̀ ń sọ pé ṣe rí gbogbo tá à ń sọ yìí ẹjá gbàgbọ́ yé ṣe rí bàbá yìí ṣéèkù wa ọlọ́run ọba àmà bínú sí wa káwọn sáàmà ti bínú sí wa ọ̀rọ̀ tó burú jù bá ń lọ ń bẹnu tìjà níyà ní sí ń bọ̀ wá ní ń bọ̀ ẹ̀ẹ́díjì ń dé ọ̀kan nù wọn ó ní kọ́bìlà aláàlámà annaka wàlí ta'amuru Allah wa yaqbalu ma la yurid kátó mọ̀ pé wàlí ni ọ́ àbá àtàríkà ni ọ́ kátó mọ̀ pé wàlí ni ọ́ ó dìgbà tó bá fẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ọ̀bọ̀ wá fún ọ kátó mọ̀ pé wàlí ni ọ́ ó dìgbà tó bá jẹ́ àgbà lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run ọ̀fẹ́ ṣe tó wá ṣe tó láṣẹ onígbà náà lọ́wọ́ tó di wàlí ọlọ́run ọ̀rọ̀ tó wà ní kíṣẹ́ẹ̀tì ni bàbá fẹ́ gbọ́ ọyìn fún ọ ọlọ́run ti rinlé tí ọba ti bàjẹ́ mo èmi máa ń kó kíṣẹ́ tí wọ́n ṣe lé ni gbogbo àwọn súnfì èkó kíṣẹ́ tí wọ́n ń bẹ lọ́wọ́ mi dẹ̀dẹ̀ torí èní náà ni kìí ṣe torí ọ̀la torí èní wọ́n sì máa ń ṣoògùn oògùn tàríkà tí èso oògùn bóyá márùn-ún nínú ọgọ́rùn-ún gbogbo àwọn yòókù ń dà wá ni wọ́n àwọn oògùn tó le wọ́n làwọn mẹ́ta débi ẹgbẹ́ àwọ̀ tí wọ́n mọ̀ sọ pé wọ́n rí sẹ́wọ̀n wọn níbi wọ́n ti ń sẹgbẹ́ mọ̀lẹ̀ àbá kan bẹ lọ́nà ìṣàgámbẹ̀ wọn ó ní àmọ̀ wọn onígbà táwọn náà bẹ́ẹ̀ mẹ́ta tó túbá a máa ń gbá wọn lérí báyìí ni torí wọ́n dàn rí wá bẹ́ẹ̀ ni a wà gbá wọn lérí pa a máa gbá lérí ṣeré a máa gbé tó olè wá dàrọ̀ la káwọn jàmáà rẹ̀ ọmọ pé láyé láyé látẹ̀lé ọ táwọn náà máa sọ pé aláwọ̀sá aláṣẹ o àmọ́ níbi ọ̀gá rẹ̀ làwọn ń ṣe ń bí àwọn náà wọn ebi bò ọkàn sọ fún wa rí jàmá mùsùlùmí lẹ́yìn ọmọ ẹni ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni ẹ wáyé ẹ wáyé ẹ wáyé nígbà tí nǹkan le fún mi mo sọ fún ìyá mi kó lè gbàjẹ́ mo lè júwe street rẹ fún yín kẹ́ ẹ lọ lè bí pé sọ sọ báyìí àbọ̀ sọ báyìí ó lóun ní kí ìyá wọn lọ lè gbàjẹ́ nígbà tí nǹkan ọ̀dán mọ́ kí ni sóòtà àríkà ń sọ fún wa ó ní ká lè ṣẹbọ jẹ̀mọ́ wọ́n ti sọnù gan-an wọ́n wá wọlé alúwà ní àwọn kùràfáàtì wọ́n jókòó lé alúwà alúwà ọlọ́dún kan alúwà elérígi alúwà nù kànga alúwà nù gbó alúwà nù lé àkọ́kù àjálẹ̀ gan wọ́n sí alúwa ń bẹ̀ kò ní lè kí jímá kò ní kọ́ra yàn síwù tàrí kalẹ̀ bá ń bẹ̀ ìrun jama ọ̀ràn yàn ìrun jímá ọ̀ràn yàn fọkùnrin kí ni wọ́n ń sinú lé afọ́jú lè bá nábì ó ní ra nábì ṣé kí n máa kírun lé mi ò rí náà o a ṣubú bẹ̀ mẹ́ ìlú kankan tó dé wọ́n sá sí o anábì ní àṣẹmíta nìdá sọ gbọ́ nígbà wọn ń pèrún fàájì nígbò tí gbọ́ ni ọ̀dọ̀ ọ̀ràn yàn kò lè dọ́lọ́run lóhùn gbogbo wàhálà tó bá rí lójú ọ̀nà ọlọ́run fi forí jàn nígbà wọn ní ká fọjú kọ́ máa wá kírun mọ́ṣáláṣí lẹ́ni torí náà wá jókòó ńlẹ̀ yóò lòun bọ́lọ̀ wọn ṣe fàájì wàláhì ìbílísù náà ń bá ṣe fàájì wàláhì tàlà ọlọ́run fi kúra ẹ̀. torí tí o bá ti jẹ́sìn lásìkò ànábì kò lè jẹ́sìn táyọ̀ fi ṣe kínni táyọ̀ fi parẹ́ ìmáàmù Malik ni ọ̀sọ̀ bẹ́ẹ̀ àní ní ṣéwù kan wọ́n ní ọwọ́lé alúwà fún forty bó lásán yorùbá ẹkún fìlà ẹkún fìlà tó jẹ́ ẹ̀pà kan iná lọ́wọ́ á jẹ fún forty years nínú ibi tí wọ́n ti máa ń ṣe nù àwọn ọ̀rọ̀ wọ́nrawọ́nra irọ́ ṣéwù kan lọ ọjọ́ kan wọ́n ní gbogbo sí lọ yẹ epo wá tán nínú mọ́tò ọwọ́ lẹ́yìn ọmọ ẹ̀rọ mi sí wọ́n sì rọ mi sí lẹ́bàá ní bísímìlà lẹ́bàá ní tùntùntùntùn mọ́tò bá sí mi ní ẹ̀ àwọn àdìjànú ní ti mọ́tò àwọn àdìjànú àwọn ni wọ́n ti mọ́tò wọ́n á máa ṣe sírù tó lè jàmá kọ́lọ̀ ń sọ níbẹ̀ ọlọ́kọ́ sà sọ wọn bí sírù wọn wọ́n máa sógun gan wọ́n sógun wọ́n máa pa nǹkan wọ́n pa nǹkan ẹlẹ́mi tọ́ba dìrọ̀ lẹ́jọ́ jí máa ẹgbẹ́ tó máa pariwo yé ẹni tí ó fẹ́ sin lọ́run tí ó mọ̀nà yóò wá rò pé wọ́n sin lọ́run àsìkò rọ̀lẹ́ níjọ́ jimá lẹ́yìn asiri kò sẹ́ni tó ta kò pé àsìkò gbígbàdúrà kọ àsìkò gbígbàdúrà àmọ́ àwọn sàwábà kálukú wọn máa ń dádòkó mọ́sálásí láti máa bẹ̀rẹ̀ lọ́nà wọn èkó jọ papọ̀ níbo lẹ́yìn tí lè tẹ̀ kó jọ aṣọ funfun tẹ wá tẹ́ sáàrin yẹn níbo lẹ́ láti ní ẹ̀sìn yìí ẹ̀sìn tá a nàbì mú wa ẹ̀ tún wá ṣe lọ́nà tí ó gbà ṣe ìdáhùn súnà nìyẹn tẹ́ ẹ̀ bá ti ṣe lọ́nà tó gbà ṣe ẹ̀ tún já sínú bídíà wọ́n láṣọ funfun yẹn wá bí wọ́n fẹ́ aṣọ funfun tẹ́ tẹ́ ọ̀pá kan àbọ̀ ni kí ni ń ṣe iṣẹ́ kí ni wọ́n ní ha ọ̀rọ̀ wọn pọ̀ náà àwọn kan náà wọ́n ní afẹ́kẹ́ mi wọ́n funfun pásọ̀ yẹn ṣe funfun bàbá ni láyìnláyìnlá àwọn kan wọ́n ní irọ́ wọ́n ní kọ́ wọ́n ní sẹ́ẹ̀rí aṣọ funfun yẹn wọ́n ní ibẹ̀ lànàbí àti abubakar àti umar àti usman àti ali ibẹ̀ ni wọ́n jòkó tí wọ́n bá wá bá wọn lálejò lọ́rìn ọ̀lẹ́ ẹjọ́ jimá gbogbo sáwí ni wọ́n máa ń lọ bẹ́ẹ̀ wọ́n lọ ti india wọ́n lọ ti pakistan wọ́n lọ ti cameroon wọ́n lọ ti senegal wọ́n wá ti nàìjíríà wọ́n tún wá dá lágbolé ń bí náà lásìkò kan náà ni wọ́n máa ọlọ́lọ́mọ tìjànìyà lọlẹ túbà afa àwọn ibrahim kaula nígbà tó sọ gbogbo àwọn tó sọ yìí tán tó darí wọn tó ṣe gbogbo ẹ tán ó ṣe tíra kan pé ní sálátù tauba wọn ni tubutu ila rabbi ni tubutu tubutu lima fa'alitu aw ma qulitu wọn lè jiyàn tìjànìyà ò lè jiyàn tubutu ila rabbi ọlọ́wọ́n bá mo túbà o tubutu mo túbà o tubutu lima fa'alitu gbogbo ohun tí mo dá lára gbogbo ohun tí mo ṣe túbútú lè máa fa àlètú àwòmọ akólítú gbogbo tí mo wí torí tèmi ọlọ́run àwa àmọ̀ bọ́yá lẹ́yìn ìgbà náà wọ́n tún ṣe nǹkan mi. àbá yìí ní <laughs> òun ti túbá wọ́n náà túbá o ẹ̀yọ́ màá yá mi ariwo tí wọ́n ń pa àyẹn ni ọlọ́run bá ní tẹ́ ẹ bá ṣàdúrà tẹ́ ẹ rántí mi wàlà tajhari bi salatika bẹ́ẹ̀ bá ń ṣàdúrà tẹ́ ẹ ń darúkọ ọlọ́run ẹ bá máa pariwo yèè aláha aláha wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe pariwo ọlọ́run sí bẹ́ẹ̀ náà làwọn aláìkò ṣe gbọ́hùn yín sí aláha aláha ọlọ́run ni wàlà tajhari bi salatika wàlà tukhafit biha bọ́ọ̀ bá ń ṣàdúrà bó ṣe zikiri ọ̀ gbọ́dọ̀ máa pariwo wàlà tukhafit biha ó wọ́n tún níyì náà dídì nu ọ̀dà kan tó nínú ọ̀nà tàríkà tí wọ́n dákẹ́ síbáyì yóò ní zikiru kọlù ìrántí tiẹ̀ mí èwo láwa ń bọ́ ní gbogbo ìbáyì. wọ́n sàn ìjà pa kùránì lọ ìjàmbá nítorí pé tó bá ti wà lọ́dọ̀ ṣéwù ṣéwù sọ pé àwa lọ́mọ wo májẹ́ nìkan sọ kùránì zàìrí fún ọ bàtì nílà ń kọ yóò zahiri ni ọlọ́run jáwọ́ wà lórí ẹ̀ta fi kú ọlọ́run yóò bá wa yá wọn náà padà wọ́n bu tẹ́kì bẹ́ẹ̀ iná dá ní kásẹ̀bílà ọlọ́run bá ní ẹ̀wà láàrin méjì ẹ̀ má pariwo tó ẹ̀ sì má ṣe kíni ẹ̀ sì má dìnnú Quran seventeen aya hundred ẹ̀ lọ́ọ́ lè wọ̀ nílé wọ́n máa ṣe tàwa fún sàárè tí sídìí bá jáde pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba á sídìí kan síbẹ̀ á makta kan síbẹ̀ makta yẹn òun náà ni ibi wọ́n ti ń ṣe tàwa fún sàárè ní Sudan wọ́n kọ́ bí kàába wọ́n sojú ọ̀nà rẹ̀ bí ojú ọ̀nà kàába àwọn yóò máa ta wá fún rẹ̀ wọ́n máa di funfun wọ́n máa di funfun fún lójú ọ̀nà sàárè sẹ́rí gbogbo àwọn bàbá wa tí wọ́n sin sáwọn mọ́sálásí ńlẹ̀ Yorùbá yẹn àwọn sunsun wọn dalẹ̀ o ìtẹ́ ni súnà ìtẹ́ lànàbì máa ń kó àwọn sàábà lọ àwọn sunfin ni wọ́n dalẹ̀ kí yẹ́wò kan kú kan lálẹ́ wù lẹ́yìn mọ́sálásí àbí nínú mọ́sálásí àbí fàlàndà mọ́sálásí nígbà tí wọ́n kọ́ lé gbogbo bí ọwọ́ àyínà sáà má bẹ̀ àwọn ìròrí zufi ni o anabi ti sọ pé náà rasulu ayinja sọsọlù kọbù abu rira ni anabi kọ káwọn ọmọ dírẹ́sì sáré wà á yúkẹ́ adá alẹ́ káwọn ọmọ jòkó sáré wà á yúbu na káwọn ọmọ kọ́lé sáré lérí anabi kọ fáwọn sallallahu alaihi wasallam wọn ma wá lé sàdúà wọn làwọn lọ sáré baba baba ti abẹ́kúta yìí bò yìí àwọn lọ bí sáré baba tajula dábì sáré baba alimi sáré baba adama sàrí baba kamali sàrí àfáà sàásìlì nàìjíríà nìkan kọ́ wà bí wọ́n ṣe ń ṣe ń káírò nù tẹ́ bá rí bí wọ́n ṣe ṣe ó ti já ní sí àfin lèyàn pè tẹ́ bá rí bí wọ́n ṣe àwọn bádáwí sí àfin lẹ́pẹ̀ ẹ̀yin ẹ gbọ́gbò lórí íńtánẹ́ẹ̀tì yìí gbogbo píṣọ̀ yẹn mo rí lálẹ́ àná gbogbo píṣọ̀ yẹn àní mo rí kan tí wọ́n ṣe àwọn bí kó ṣe àwọn kìrìsẹ́nì yẹn òní wọ́n fi ṣe ṣéwù yẹn wọ́n wá dírẹ́sì ẹ̀ pẹ̀lú mábù ni wọ́n sọ wọ́n jà pé mo ní mọ́sánsì eléyìí ni àbí dọ̀rẹ́ àbí tẹ́ kò sí ti ọ̀jọ́ ń bẹ̀ wọ́n tí wọ́n rọ́ọ̀gì ẹ̀ bá tó ń tutù pẹ̀lú èsì àwọn àlàyé kan ò rí èsì kí ló ń wá lọ sàárè ọlọ́run lòun súnmọ́ ọdún ká sọ́run rẹ lọ ibi sàárè ló ti wá bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́mọsàdúnwó tó bá o nínú àwọn àdéhọ́kan wọn ò ní oye ìnígbà wa láàyè púpọ̀ òun tiẹ̀ wọ́n lòun tún lágbára ju sọ̀láàtì rẹ̀ fàtí lọ àṣàlátù kan tó lòun náà sẹ́mọ̀ pé wàhálà yìí nìyọ́ lágbá wọ́n lòun lè débi pé bẹ́yẹn bá kà tí ọba fele ṣàlùwàlá yóò sì ríjà ọlọ wọ́n ní níjọ́ ń ta wà ní kékeré tí wọ́n fi tàrí kalẹ̀ wa lọ wọ́n ní ìwọ tó ọba kájá ara kàmáàlì tó ọba kájá ara kàmáàlì ṣàlùwàlá o kó tó gun mọ́tò mọ́tò náà dànù o nígbà mọ́ dáadé sàwọ́dì máa lè dé bá màmá mi mú màmá ẹ̀ ní ṣe tàrí kàmá o ẹ mọ̀ sí tàríkà mọ́ ẹ bá ti jí lóru ẹ̀sìn subahana láàyè tipa yín bá ká ájà fúlà yìí tipa ká láyìlá láyìí tipa ká ṣùgbọ́n kò dúró sùn rọ́bìnrin màláyíkà yìí tipa ká kẹsàdúrà fíìmù àti gbogbo àwọn ọmọ ẹ má lọ sáwé má ẹ má ṣe tìrì tàríkà mọ́ o gbogbo àwọn obìnrin náà àwọn ìsábà débi tẹ́ríkì àtẹ́tíkì yẹn ẹnu bídíà àdúrà nìkan mọ́ fáwọn mo ní tẹ́ máa ṣe ni o mo ní yàrá kàmá lè tán ẹ ṣe ṣe ní tẹ́ ẹ bá sàlọ̀ ọ̀la bá ń ṣe ní wọ́n sì gbọ́dọ̀ ṣe ní ojúmọ́ ibi tí anywhere tí àsìkò bá ti tó bẹ̀ náà wọ́n ti ṣe tọ́ bá bá ní mọ́tò màmá ní àwọn náà ń bójú wo pé ah, nígbà wọn ní bẹyàn bá sàlùwàlà mọ́tò ọjà mu àdúrà téèyàn máa wá sí fẹlẹ ànábì ló mú wa alùpùpù ní ga à ń kà nínú mọ́tò wa sàlùwàlà àjàmù kátó wá pé ìjà ọ̀dà tó lè alikamali ẹ̀yọ́ màá yá mi ẹ̀jẹ̀ ń dá dó ń bí ìṣẹ́jú mélòó ló kù tẹ́ fún mi ọlọ́mọdé sọ̀rọ̀ mi rẹ̀rùn ìṣẹ́jú mẹ́rin méje ló kù ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ń lo ẹ̀jẹ̀ ń lo ẹ̀jẹ̀ ń lo méje ọ̀hún ọlọ́mọdé sànù wa ọ̀rọ̀ wọn pọ̀ gan mélòó ọlọ́mọṣà ìsànú wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n pè kíní kan ní gáútù ẹ̀ máa tán pé gáútù yìí gáútù ẹ̀ gbọ́ rí ẹ̀ gbọ́ ń gbòòrò ní wọ́n máa ń jà sí tí wọ́n ń jà sí yìí pé baba alágbájá ni gáútù baba tọ̀hún ni gáútù èmi ni gáútù òun ni gáútù ẹ̀ mọ̀ tó mọ gáútù àlìkàwùsíyà nínú tàríkà tìjáníyà ìtumọ̀ ẹ̀ ni pé wòlíì kan tọ́lọ́wọ́n ọba ó máa gbé dìde ní sẹ́ńtúrì kọ̀ọ̀kan lẹ́yìn wòlíì yẹn kò ní sọ̀gá wòlíì mà òní ọjọ́ ga gbogbo àwọn wòlíì nílẹ̀ faransé nílẹ̀ yibo nílẹ̀ india ní pakistan ní saudi àti ní maka àbí medina àti ní gbogbo nàìjíríà àti gbogbo aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun ní gbogbo àgbáláyé kọ́ńtínẹ́ǹtì méjèèjì ẹ̀kọ́ àbí tí méje náà kọ́ńtínẹ́ǹtì wọ́n ní kọ́ńtínẹ́ǹtì méjèèjì yẹ wọ́n ní ọlọ́run máa gbé gáútù kan dìde gbogbo àṣẹ tọ́lọ́run bá fẹ́ pa òun àtọ́lọ́run jọ máa ṣe mítìn. bẹ́ẹ̀ni kan bá lóun jẹ́ gáúsù kí ni sọ fún yín ó ní ọ̀rọ̀ yín ọwọ́ òun lọ́wọ́ só ti rọ́rọ̀ àwọn ẹbí rẹ̀ yanjú ìròrí burúkú nìjọba wọ́n máa wá láwọn àlá wọ́n máa láwọn àlá burúkú o sẹ́yìn bá ṣe dàríkà tìjà ní àti máa fàkúfà tí ń fa ọkọ̀ ọlọ́run yáṣu jàkàtíṣu amúsàkágbà ọlọ́run yáṣu dàmbàṣà dàmbà kàràkàrà ń da asábàṣà rẹ̀ bàtúmá yájà dìjánu jájà lúkà tí bá ń wí ìwú gúwí ẹ̀jẹ̀ máa yọ́ máa rí àwọn àlìjẹ̀nú tí wọ́n máa display lójú oorun o tọ́ sa àlìjẹ̀nú yẹn tẹ́ báyìí tí wọ́n àwọn àwọn àjẹ̀nú ó gbé ọ fo ilé mọ́sàkán lọ́dún kan nígbà táwọn ń bẹ̀ mọ́ná tí mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwa ṣe tá a mọ wá lọlé bá ṣe wò nígbà mo di mo kàn rí i pé nǹkan ń fo àwọn ọ́fíìsì àní. ẹ pé èmi náà mo ti sọ àṣà fún sẹ́wọ̀n kan àbí ẹ̀hẹ̀n sẹ́wọ̀n ni o ti borí gbogbo àwọn ọ̀tá rẹ̀ nù. wàláhi wàláhi ẹnìkan nínú àwọn ọmọ ìyá Ismail lórúkọ yìí ó sọ fún mi ó ní wàláhi wàláhi ó lóun wà lọ́dọ̀ ṣéwù kan lọ́dún kan ó ní wàláì ó ní òun mọ̀ pé àṣírí kan bẹ lọ́wọ́ ẹ̀ àṣírí yẹn tó bá ti sá gbogbo àwọn táwọn jẹ́jẹ̀ máa mùrídí mùrídá lọ́kùnrin lóbìnrin àwọn máa lálàá rẹ̀ ní gbogbo táwọn bá wà. bí sẹ́yìn ìwé ẹnìkan kúrò níwájú mọ́tò tó fẹ́ gba ni wọ́n máa yọ ẹnìkan kúrò nù kànga. ọ̀kan náà àwọn obìnrin wọn fẹ́ bímọ sísítà ni wọ́n ń gbẹ̀bí fún ọmọ sì ń bọ̀ èyí tó gbé yá ó sì pọ̀ oníṣẹ́wù lágbájá o gbàmí o sísà yín bá fọ́ ní ìfọ́nu ọ fọ́ ní ìfọ́nu oníṣẹ́ṣẹ́wù rẹ òun ló di oyún ṣanú àbọ̀ òun ló da ọmọ tó wà ń bẹ̀ thumma yasarawu fáìlì bẹ́ńkà ní jama aláàní thumma sabila yasara ọlọ́run láwa la bí àwa náà la ń túlẹ̀ wọ́n wá darí àwọn èèyàn kúrò lọ́dọ̀ ọlọ́run wọ́n wá darí àwọn èèyàn sọ́dọ̀ wọn wọ́n ń gbádùn gan o wọ́n máa lo mọ́tò millions wọ́n máa náwó yára ọ̀kanjú ni ó ní ẹ̀wá ń jà sówó lóde ẹ̀yìn ẹ̀yìn àfáà yín ẹnìkan máa ń sẹ́ni wọ́n mílíọ̀n sínú àkáǹtì òun lóṣooṣù òun mọ́ńtọ̀ òun mọ́ńtọ̀ òun sì fẹ́ mà wọ́n sì ní tẹ̀sírífù tó gbóná ẹmọ̀tẹ́gbẹ̀ tẹ̀sírífù ọ̀kan bẹ́ẹ̀ ní èrò tó kún jọ wọ́n bá gbé agbádá tuntun wọ̀ báyìí yóò sì fọwọ́ bọ̀ bẹ̀ yóò sì máa gbé béèlì owó jáde béèlì owó béèlì owó àdìjànú níjẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ báńkì ni wọ́n lọ lè kó àti lọ́dọ̀ àwọn ìyá ọlọ́jà táwọn ní ma bí wọ́n sanwó sí ma owó rẹ tó ọba ti rí inú lé ma bí ọba jẹ́ èèyàn yọ jẹ́ kí ni yọ jáde jẹ́nu tìjà níyà wọ́n kó owó rẹ lọ wọ́n kàn máa náwó yà làrí jẹ ìwọ́n máa wá lu ọmọ rẹ nulẹ̀ ọmọ mi ebi tí mo gbówó wọ́n lọ wá lé wọ́n ló pé mo tilẹ̀kùn mi dáadáa wọ́n ní bá bí kọ̀ǹkọ́ lè jẹ́nu ti kówó lọ wọ́n máa wá pé sírù ní karaba oògùn tó gbóná wọ́n máa pè ní karama ṣé òun kan pè ọ̀kan ńlọ mọ́kà ni ó ní ọ̀hún lọ mọ́kà wọ wàá rí wa o kádìrá fún ọkọ tó lọ mọ́kà o torí mọ́kà kọjá pé jíǹsárì wọlé o kò sí nǹkan kan lọ́hùn o àgbà àgbà àgbà àgbà wọn kan ájì tọ́lọ̀ yìí jẹ́ma ní sì ń lọ lè sí gbẹ́rẹ́ fún chairman local government ní maka ní lè san gbẹ́rẹ́ lérí gbẹ́rẹ́ tútù ní maka wọ́n ń ṣe palamba ogun àwọn tí yóò ṣògùn ni wọn ò ju five percent lọ ṣẹwárí nínú wọn ẹlòmíì da ọjọ́ pé wàláhì ọ̀dà ní ìwà ọ̀dà ní ìbálò ẹlòmíì ọ̀làwọ́ àwa ni àsórí gbogbo tó ń ṣe yìí èyí tó níjọ́ bàjẹ́ ni kò tún ta òyìnbí rẹ̀ ṣe ẹlòmíì sì ní àwọn bàbá wa tí wọ́n ti lọ àwọn kan rí pé àwọn fẹ́ sin lọ wọ́n sì rí bí opportunity táwọn rí mi wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe é nígbà wọn orí nǹkan mi gbà náà abẹ́lẹ́ kọ́lọ́ ṣàforíjì fún wọn abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́ ṣàánú wa èyí ti fi parí ẹ̀ wọn náà ní ọ̀pá ọ̀pá yasin ọ̀pá suratul káfí ọ̀pá wákẹ́à gbogbo sura kọ̀ọ̀kan lọ́lọ́pàá yóò wá bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ewé yóò parí sí ìparí ewé ẹ̀yọ́ miami yá jí jí jí jí ṣuṣuṣuṣuṣu kàlú ṣuṣuṣuṣu máa sún wúwúà ẹ̀dàkùn náà bá wá fi ẹ̀sílẹ̀ fáwọn eléyìí ṣé àmọ̀ pé kálukú kà máa hun orúkọ tó bá ṣe kí ni tó bá fẹ́ ni tìjáníà ṣéwù tìjáníà ọ̀rọ̀ lásọ̀kalẹ̀ yìí o mùrídí mùrídá ọ̀rọ̀ lásọ̀kalẹ̀ yìí o kò sí ìjà yẹn o nítorí níta ń sọ nítọ́ dájú ni èyí tá à sọ fún yín ni pé ẹ má ṣe tìjáníà mọ́ ẹ má ṣe súnà ẹ má ṣe tìjáníà mọ́ ẹ jọyìn áàdì súnà wal jamaa ẹ má ṣe ìbádà níbàámu pẹ̀lú tó wà nínú Kùránì àti súnà. ẹ má lo àlìjànú gbogbo tẹ́ ẹ bá ti ń pè lórúkọ ọlọ́run tá a ti rí erépa nínú Quran àlìjànú kan ní jẹ́ bẹ́ẹ̀ wọ́lá ọ̀kan nínú àwọn ṣé wọn ẹnìkan ní kéèsì ní Amẹ́ríkà ó wá sọ fún onítọ̀hún pé ti sáwálé àbí ọlọ́run ti sáwálé original copy fáìlì rẹ̀ ní kóòtù lamẹ́ríkà wọ́n gbé débi ń sìn ó ní yóò ṣe photocopy o original file tí wọ́n sọ méjì tí wọ́n fi ṣẹjọ́ rẹ̀ ó sì ti dé nàìjíríà jama nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ tàrí kàdíjà ni nídìí bẹ́ẹ̀ ẹ pè wọ́n ṣàkíyèsí ká má sìn èṣù mọ́ alamu adi ilaykum ya bani adam ọlọ́wọ́n bá ní mo ti sọ fún yín ẹ má sìn èṣù Allah ta'budu shaytan ẹ má sìn èṣù ẹ má sìn ọlọ́run nílànà èṣù ẹ wá ìdí tẹ́ ẹ bá ṣe nu Kùránì àti súnà kẹ́ tó máa ṣe. wà ní ibùdó ni ada siratun mustaqim ọlọ́run bá lè mi ní ẹsẹ̀ mi nìkan eléyìí ni ojú ọ̀nà tọ́tọ́ ọlọ́mọ́sá darí yín sójú ọ̀nà tọ́tọ́ o àti ṣéwù nu yín àti àlífà nu yín àti mùrídì àti mùrídà kọ́lọ́n kọjá yín náà jọ yín wá kájọ di alùsùn náà. Ata ibu mina dhanbi kama la dhanba lahu ẹni bá túbá kó wò ṣe nǹkan kan mọ́ abubakar àti umaru àti usman ebi wọn sọ sàtẹlẹ nígbà wọn jọyàn anabi wọn di khiyaru kún fil jahiliya khiyaru kún fil islam ni wọn ti jẹyàn pàtàkì nínú ìbọ̀rìṣà bẹ́ẹ̀ ni wọn tó padà tó wọn jẹyàn pàtàkì nínú islam tẹ́bá di alùsùnà iyì yín ò ní bọ́lẹ̀ tẹ́bá di alùsùnà owó yín ò ní tán tẹ́bá alùsùnà iyì yín ò ní wọmi àmọ́ tẹ́bá dúró lé ọ̀nà ni àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa àwọn àṣírí táwọn ò tú àwọn tó ẹ má jẹ́ wọn máa ṣe pé fún yín sáré o ẹ má jẹ́ àwọn èèyàn dọ́rùn pẹ̀lú ẹbọ o ẹ má jẹ́ àwọn èèyàn dọ́rùn pẹ̀lú ẹ̀sìn bídíà o ẹni bá sọyàn nù ọlọ́run sọ nù ẹni bá sọyàn nù ọlọ́run jẹ yín yá o ọlọ́run ní jẹ yín yá kò ní sẹ́yìn lọ́mọ aná kò ní sàwọn náà lọ́mọ aná ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته جمال jẹ́mọ́ ẹ jẹ́ ká ní jazakumullahu khairan bákan náà ní àpapọ̀ ẹ jẹ́ ká ní.